mẹ́fà. ti jẹun látàárọ̀ ibi ń pa wá o. ẹ wò kò sọ̀rọ̀ ìwọ̀nba tí mo gbé dání ó yá ẹ jẹ́ ká jọ máa jẹ. oúnjẹ ilé. màámi eléyìí ò tó èèyàn kan jẹ ẹ̀dẹ̀ ní káwa mẹ́ta máa jẹ eléyìí eléyìí ò tó àmì jẹjẹ màámi ẹ wò bóyá kẹ gbélé fa wà táwa bá ti jẹun ẹ̀yìn náà ti yó nìyẹn bábí amó ń ṣe nìyẹn màámi. kò wo nìyẹn kí ni ìtumọ̀ yẹn àbọ̀ ògbọ́n tó wí ni sọ náà abiyamọ táwọn ọmọ yín tó bá ti jẹun yín lè má jẹun. Ah, ó dáa sórí ilé ọ̀kan tó wà lẹ́yìn ọwọ́ kan wà lọ síbẹ̀ sọ pé abímọ má jẹun o màámi ń pè yín. màámi wọn ò ní dáhùn. ìwọ lọ ṣe bẹ́ẹ̀ mi mo ní kó lọ bẹ̀. wọn ò ní dáhùn màámi kọ́ tèmi ṣe ní kẹ́ gbóúnjẹ fáwọn pé ẹ̀yin yàtọ̀ sáwọn àwọn abiyamọ tó wà ń bẹ ẹ̀yin yàtọ̀ sí wọn torí ẹ̀mọ ní kẹ́ gbóúnjẹ ìfowó ká jẹ. màámi ẹ má bínú pé bá a ṣe kọ́kọ́ sọ̀rọ̀ bí ọmọdé lóòótọ́ kò dáa pé káwa jẹun kẹ́yìn má jẹun àmọ́ àrífín ni káyé afẹ́jọ jẹun kẹ́yìn wá gbóúnjẹ dání ẹ̀yin ẹgbẹ́ fàbúrò mi ń lò ẹgbẹ́ fún ẹ lè gbóúnjẹ dání fún wa kí àá má máa jẹ ní. orí ẹ̀ kò wọ́ ah! ìbára ń gbẹ́jẹ́ mi lọ irú ọgbọ́n wo rèé ìbọ̀lẹ̀ ti kọ́ ọgbọ́n yìí kí n gbóúnjẹ wá ẹ̀dẹ̀ wá ń gbé oúnjẹ lẹ̀ oúnjẹ tó yẹ kí n jẹ. but really, you spend so much money on me. <sighs> Me really sharing your buying. You know, you buy me human hair, jewelry, clothing. Bring me to this very expensive restaurant. It's just too much. Honestly, sure, ah, what waste we can actually use it for something much more important in our life than all this. my love, see, <clears throat> nothing is too much when it comes to you. See, gbogbo pé mo mú ẹ wá sí restaurant mo ra gbá mo ra fún ẹ it is you you understand ìwọ nífẹ̀ẹ́ mi i should be able to do all these things then i don't leave you in Ibadan so time tí mo ń wá lẹ́kọ̀ọ̀kan yìí i should make you feel that moment i should always make you feel special. Bamse i know don't get me wrong like mo really appreciate it it's just that. Uh, ó nà ara mi ṣe mí bá kan náà dàbí mi ò appreciate it n kò fi pé ó ti pọ̀ jù. na na na you special okay drink up. I should drink. <laughs> okay. cheers to us. You already know. <laughs> I love it so much. kí bẹ́ẹ̀ ṣe máa síbi tẹ́ máa ń gbóbìnrin wa lélẹ̀ àbí kò sí wàhálà màámi àgbọ̀n lè ṣẹ́gbọ́ kò sí wàhálà. ọlọ́run àtijọ́ ló máa pẹ́ mú yàn ọlọ́run sì ó mú yín fún wa ni màámi àgbọ̀n lé o màámi àgbọ̀n lé ni. chief eh? ẹjọ́ ta làwọn. ta ni chief ta ni chief ọkàn ní fine body ní only body champions league ni wọ́n gba trophy rí bàámi làwọn chief lórí ọ̀kadà eh, eh, ah, ọmọ ó ti wọ one chance. ẹ ẹ gbẹ ẹgbẹ ní ẹgbẹ ní sọhùn ẹgbẹ ní sọhùn gbogbo ohun tójú bá báyìí òun kọlẹ̀ ní sọ kí ló ń ṣe iná ẹ rántí náà máa dàgbàlagbà o ó dà kó burú kí ni tẹ́ ẹ kí ni tẹ́ ẹ fẹ́. ẹ now you are talking now. bàá mi ẹ wo nǹkan tá a tiẹ̀ rí yìí ó lágbára gan-an tó bá yẹ pé nǹkan tá a fẹ́ ni bàá mi ẹ ṣe nọ́ọ̀mà kẹ fún one four k á four thousand naira. bẹ́ẹ̀ ni sà. mo pa àyàn ni àbí mo jalè èmi ò ní four thousand naira o òkú tó wà lára mi ju two thousand lọ. ẹ̀yin ò ní four bẹ́ẹ̀lì àbí. bẹ́ẹ̀ ni ẹjọ́ yín kọ́ náà ṣèbí lè tó lọ sùn ẹgbẹ́ tó ń sọ fún gbẹ́kẹ̀ san fọ́ọ̀kì tó gbé yín lọ sórí twenty bay kò sí wàhálà àfowómọ́já lọ. já lọ ẹ wá bí ẹ wá bí kí ló ń ṣe yìí. àmì àsàn kan fún yẹn dẹ̀ ń sọ pé. ọkẹ máa ṣe normal tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ bí. ìfẹ́ tẹ̀ ṣe yìí o. gbà tí mo ní lọ́wọ́ nìyẹn wọn náà gbà tí mo ní lọ́wọ́ nìyẹn ṣó tán àbí ò tán. bá mi bá mi ẹja ẹ lọ. débi jẹ́ àlọ́ ti wá. bàmí ẹja bàmí ẹ wá bàmí ẹ wá. sẹ́rí tí máa kó bá ṣe mọ̀ pé màá mi wà nílé àǹtí mi wà nílé bàmí ẹ dáàbò àwòwò ọmọdé ló ń ṣẹ̀yìn eṣiṣi kì í kárùn ẹ gbọ́ eṣiṣi ò kárùn rí. bàmí eṣiṣi ń kárùn eṣiṣi ò kárùn ẹ jẹ́ ká leave story for the gods ṣé ìkọ́ tí mo sọ yé bàmí ẹ gbà ẹ lọ mi ò lélẹ̀ mi ì lórí o. méjì ní kẹ́lẹ́ lẹ́kùn nọ́mà o mi ì lórí ẹlòrí ẹlòrí. bàámi ẹja ẹ lọ ẹja ẹ lọ. ayé bàbá ti bàjẹ́ o wọn ní bàbá ẹ bẹ́ẹ̀ bí. olè olè olè ní ẹ ní ẹ bẹ́ẹ̀ ni ìwọ ni kó mi lówó èmi á máa ṣiṣẹ́ ìwọ dẹ̀ ń kó owó mi ṣó dáa bẹ́ẹ̀. èmi ń jẹ́ ẹ lówó o hmm. jẹ́ wọ owó ẹ síwájú tàbí kó obìnrin láwọn ọmọ ọ̀ràn méjì tó bí àkùkù bí ó sọ̀ṣẹ́ radarada. Hmm. òótọ́ mà dẹ̀ ni o. ẹ òtítọ́ kọ̀kọ́kọ́ o. màámi bàámi ló ń jí yín lówó mi kí ló tẹ ẹ máa sọ pé àlà ń jí mọ́mì lówó ṣé torí pé kò sí Julius nílé tẹ ẹ ń sọ bẹ́ẹ̀ màámi àwọn ló ń jí lówó àwa kọ́ rárá o àwa kọ́ rárá. bẹ́ẹ̀ ni bàá mi. lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ ni sà. lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ ni. kí ni ṣe fẹ́ lọ kó wá mi tako sí kí ni kí ni nbọ ló dà nbọ ló dà n bọ lódà ọwọ́ mi ni kọ́kọ́ fún mi ó lè àgbàlagbà ó lè àgbàlagbà ó lè a máa bọ́ sínú ọwọ́ mi a máa kọ́wọ́ mi ọlọ́run ló máa da fún ẹ láàrin èmi àti ẹ èmi ṣe wàhálà mò ń ṣiṣẹ́ mò ń ṣe ìwọ ń rìnrìn ìyá kiri wà á máa bọ́ sínú. àmì ẹ̀fọn ẹlẹ́jọ́ máa lọ àwọn ọlọ́run ti ń lówó àwọn akọ́ rárá. ẹjọ́ kò máa lọ ẹjọ́ kò máa lọ àwọn ọlọ́run ti ń lówó rárá. iṣẹ́ ńkọ́ gbogbo àwọn ará èkó náà ńkọ́ ń bẹ̀ àdúpẹ́ fọlọ́ ìpẹ̀lẹ́ ah, ọkọ mi ìwọ náà mọ ipò tó tóbi ọdún méjì sí tí bàbá ẹ ti kú èmi nìkan nílẹ̀ fi sílẹ̀ sí bíbá yìí lọ́jọ́ kò sékòó òun ṣiṣẹ́ oníṣẹ́ ṣé kò yẹ kó wá mọ̀ pé ó yẹ kó máa manage company tí bàbá ẹ fi sílẹ̀ ó dẹ̀ mọ̀ pé mo ti ń dàgbà mi lè máa lọ sí ọ́fíìsì kí n máa bọ̀ bí ṣe ń lọ tẹ́lẹ̀ mọ́ àbábúrò ẹ̀ tó fílẹ̀ mi báyìí fẹ́ kó máa lọ manage nǹkan nígbà tí wọ́n tó jẹ́ gbọ́n ẹ̀ wà ń bẹ̀. ẹ ṣẹ́rí mọ́ mi mi ò ní mi ò mójútó responsibility mi ni but ṣẹ́rí èkó tí mo wà yẹn mo fi ń gather experience mi ṣẹ́rí ti má gather gbogbo experience náà iléeṣẹ́ bàbá mi náà mo ṣe bọ̀ àkó sí mo dẹ̀ need experience yìí. ṣé o rí èyí tó gádà náà ti tó o èyí tó gádà yẹn wọ́n máa fi mọ bó ṣe máa manage company bàbá ẹ̀ ìwọ ló ní nà ńgbà tó bá mú gbogbo nǹkan tó experience tí wọ́n ní tó lọ fi manage company oní company nígbà wo ló fẹ́ ráyè manage company bàbá ẹ̀ ọkọ mi má jẹ́ kó pẹ́ rárá o wá tètè máa bọ̀ kó wá manage company bàbá ẹ̀ ṣé o mọ̀ pé nǹkan téèyàn bá gbélé léwúrẹ́ ń gbé ẹ̀ ọkọ mi. ọ̀dà kò burú mo ti gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ fẹ́ náà ni màá bá yín ṣe um, so ẹ fún mi time díẹ̀ ẹ mọ̀ kí n round up things torí ẹni tí mò ń bá ṣiṣẹ́ is a very nice man bí ọmọdé ló ṣe mú mi èdè náà di fifteen ẹ jẹ́ kí n tẹ̀ ṣiṣẹ́ mọ́ǹtì tán tí máa ṣiṣẹ́ mọ́ǹtì tí mo hand over gbogbo documents tó wà lọ́wọ́ mi fún ẹni tó bá máa take over position mi then wàá bọ̀ wàá máa bọ̀ mú bẹ́ẹ̀ wàá ṣe pọ̀ sí ẹ máa wọlé. ọ̀dà náà wàá jẹ́ ó pẹ́ jù. mi pẹ́ mọ́ mi. má jẹ́ ó pẹ́ jù má fojú mi sọ́nà ṣùgbọ́n kó tètè ṣe nǹkan tó máa ṣe padà wá ilé làbọ̀ sí mi oko fọ́kọ mi ìyẹn ìkíní ìkejì Samson ó ti ń dàgbà ṣé o fẹ́ fẹ́ yàwó ni <laughs> wo tó bá rí i pé o ò rí yàwó tó fẹ́ fẹ́ lẹ́kọ̀ọ́ tó wà yẹn má bọ́ ń bàdàn bíbá yìí èmi gan fúnra á fẹ́ yàwó fún ẹ àyìnbóyè àwọn ọmọ gidigidi tó wá láti ilé gidi tí máa lọ fúnra mi tí máa lọ tọrọ wọn tí máa mú ọ wá fún ẹ tó máa fẹ́ ẹ tó máa bímọ fún ẹ tó máa ṣe jẹ́jẹ́ ńlé ẹ tó pé wọ́n á ṣe ìyá fún ẹ wọ́n á ṣe ìyàwó fún ẹ ọkùnrin abalẹ̀ lọ́dọ̀ wọn ẹ ọkọ mi fẹ́ kó fẹ́ ìyàwó kó tètè bẹ̀rẹ̀ sí máa bímọ àsìkò ò sí mọ́ mi ṣe rí ńgbà tẹ ọkọ sọ pé fẹ́ rí mi náà gbogbo nǹkan tó wà lọ́kàn mi nípa ọ̀rọ̀ ìyàwó ìnà lẹ́fẹ̀ẹ́ sùn bọ̀ wá yà mí lẹ́nu pé ńgbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀ sọ bọ̀ at the end of the day náà ẹ tún padà sọ náà ni ẹ má wọ̀ rí ó ṣe pé bí èmi náà ò mọ̀ pé ó yẹ kí n níyàwó ṣe rí nǹkan tí mo kàn wò ni pé marriage is not something you rush into ṣe rí bí èèyàn bá ṣe rush into marriage ọlọ́mọ àyè kéèyàn rush out ni mo ṣe ń take time mi. mo understand àmọ́ at the same time èèyàn máa ń plan ni wé mi náà nígbà tí mo fẹ́ bàbá i was very very young mo ti sáré tètè bí nǹkan tí máa bí òun ni mo ti bí ẹ mo ti lábúrò ẹ ńlẹ̀ mo ti palẹ̀ ara mi mọ́ ẹ eh? ọkọ mi mo ní láti tètè máa bímọ kò tètè tọ́jú ọmọ kọ́mọ ẹ kí ṣe ń gba ọmọ ẹ kó lè ṣe ojú ẹ. mo ti gbọ́. Eh, máa wá nǹkan ṣe sí ṣùgbọ́n ẹ máa fi ìgbà tẹ́yìn má rí yẹn kẹfí compare sí yẹn ṣe rí àwọn ọmọ ọ̀sìn wọn fẹ́ gbélé ọkọ wọn fẹ́ gbélé ọkọ mọ́mì ṣe rí tó bá yẹ pé àwọn ìyàwó wa àsìn àbí àwọn ọmọ ọ̀sìn tá a fẹ́ gbé sílé àsìn ìyàwó wọn dàbí ẹ̀yìn ni ah, gbogbo bá rọrùn. ọkọ mi sórí nínú gbogbo ẹ náà lọ́lọ́ máa ti fún wọn náà níyàwó tiẹ̀ ìyàwó ẹ gbogbo báyìí lọ́lọ́ máa bá mi fún ẹ ìyá ẹ lọ́lọ́ máa bá mi fún ẹ ọ̀rẹ́ ẹ lọ́lọ́ máa bá mi fún ẹ agbára ọlọ́run ní gbègbè ilé ìgbọ̀n ṣé ti ẹ̀ rí i'm spending two days with you ṣé wáyé nínú two days yẹn mo fẹ́ jẹun ni torí pé mo ti serve lẹ́kọ̀ọ́ like mo fẹ́ jàmàlà ògúnfe gbogbo nǹkan tẹ́ bá lè ṣe fún mi ṣé rí iṣẹ́ tá à ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn oúnjẹ itri itri fast food nìkan là ń jẹ ṣáá. yé mi ẹ pé bí n pa ọmọ mi lẹ́kọ̀ọ́ kí ló ti fẹ́ ṣe oúnjẹ sí sórí nínú freezer mo ní ẹ̀fọ́ rírò tí mo ṣẹ̀ṣẹ̀ rò lénìí mo ní ẹ̀dínkàyé kan ọgbọ̀nà wa nǹkan kí nǹkan tó bá fẹ́. ọmọ. ojú yìí ọjà ojú yìí ọjà o. olúwa ní ìṣọ́lá mélòó ni mo pè é. ẹ̀mẹ́ta. tó fi tí ẹ gbọ́ sórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní skul yín disease èmi ò rò wípé èmi àti bàbá yín a lè tolerate ẹ we can't nítorí ìdí èyí sórí ibi tó bá ní kí gbégbé má gbé kí gbégbé má kúkú gbé bẹ́ẹ̀ o ibi tó bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ kí tẹ̀tẹ̀ má kúkú tẹ̀ bẹ̀ ó bẹ́tà torí bí mo ṣe wà mi ò rẹ́dì láti káwọ́ sẹ́yìn rojọ́ nítorí ọmọ kankan. bó mọ́mí ẹ mọ̀ pé àwọn ọmọ yìí ń ṣe oníwàhálà náà. ẹ kì í ṣe oníwàhálà èyí tó ṣẹlẹ̀ ní skul yín lẹ́nu ọjọ́ mẹ́ta nǹkan táwọn pẹ́rẹ́ǹtì àwọn ọmọ yẹn náà sọ nìyẹn mo ń ṣe oníwàhálà jẹ́jẹ́ ni ibi tí n bá ní kọjú kò sí ni wọ́n máa ń jókòó sí kíní kan nìyá sọ ni bàbá náà sọ tiẹ̀ wípé wọn kì í ṣe ní wàhálà ọmọ at the end of the day àwọn parent méjèèjì wọ́n káyìn wọ́n káwọ́ sẹ́yìn báyìí wọ́n fi rojọ́ ni i don't want that o bàbá yóò dẹ̀ ní fẹ́ gbọ́ rárá torí náà a lè má bá yín káàkiri nínú school kẹ̀dẹ̀ ṣọ́ra yín ni if you are at this stage of your life this is the time that we cannot spend with you we can't spend your school days with you ẹ̀yin náà lè máa ní láti ṣe pẹ̀lú ra yín ẹ̀ẹ́dẹ̀ ní fi kó bá wa tá à ń wọ́wọ́ káàkiri wípé kẹ́ lè jẹ́ because at the end of the day gbogbo ohun tẹ́ fẹ́ dà nítorí ara yín ni. it's okay mọ sí wàhálà má ṣe máa jẹ́jẹ́. owó bọ́lá ń kọ́. Ah, mọ mi ìwúwú yìí ò lè tó àwọn méjèèjì o. tí n bá pe bọ́lá tí bọ́lá bá ní owó òun dín ní tọrọ ah. you will be in serious problems. Mommy, no, that's why I'm telling you that that money won't be enough. It's not enough. ṣé tó bá di next week ẹ̀ tún ní gbowó mi ni is there any time you don ask for money ṣé ìgbà kan wà tí ẹ̀dẹ̀ béèrè tà fún yín. Oh, okay. kò sí dírẹ́fà tó máa gbé ẹ. mọ mi ṣe ti rí nǹkan tí mò ń sọ ń sìn ṣe ti pé mo need mọ́tò ah àbúrò wa láwọn lélẹ́yìn náà. ní agbára ọlọ́run èmi àti dáàdi yìí a máa ra mọ́tò fún yín but for now you have to manage by the time to buy my for wọ final year a ti mọ̀ yes we can now buy you a car but for now àti ìlera so manage you have more than enough with you to manage take a taxi you can do that. I mean that would be very very stressful you know. really. olówólọ́wọ́. you have about two hundred thousand kò fẹ́ yọ́nà kó tó wọ taxi. all right love you. Bye. arẹwà bíi titi yín báyìí kó máa kì àti pé níbo lẹ ti wà náà òun kí lẹ wá ṣe ń bàdàn ẹ kò fẹ́ kọjá níwájú ilé ọba kẹ má kọba kó dá bẹ́ẹ̀ náà. ace tanọba tanijoye. àwa lọba àwa lọba má fojú kékeré wò wá báyìí o sórí gbogbo ilé tó wà ládùúgbò yìí àti ìrà afẹ́kọ́ bá wa dìmọ́lì ìṣẹ́gun la ṣe wá síbi. <laughs> i have died ẹjọ́ wèrè àti pé ilé náà dà àwọn ilé ṣáwọn eléyìí ṣáwọn ilé. oh baby ìṣòrí bó ṣe sọ yẹn gangan bẹ́ẹ̀ ló ṣe rí o ṣórí gbogbo ìgbà bó ṣe sọ yẹn a ti ra everything pa a máa demolish a máa fi kọ́ estate tábà kọ́ estate yẹn sá máa sọ ní J and J estate in fact ẹ̀yin gan lè rent inú ẹ̀. whatever. ṣòdè wá rí ṣòdì bó ṣe wà yẹn má lọ jẹ́ kí bóyá appearance wa kó lọ deceive ẹ̀ kó bóyá lò ó lọ́wọ́ ṣòdì bá ṣe wà yẹn a tó tán. really. alówó alówó gan aṣọ ńlá kọ́ lèèyàn ńlá ṣé wàá rí tí Olúbàdàn títí wa tó bá wọ ní ká ó mú ẹgẹ́ bàbá ẹni tó ń ṣe mẹ́. wo babe let's go. okay. Yeah, yes wá fún wa nọ́mbà yes and ṣe lè máa má rò pé àtọ̀ ní bóyá ní sùúrù ní sùúrù gbé mọ́tò wá eh. ṣé bá ṣe wà ní adóríṣiríṣi mọ́tò um, a ní Lexus a ní Lexus a ní Range Rover ẹ̀yin náà ti ń rojọ́ ju kí ni nǹkan tẹ fẹ́ gan gan fún wọn èrè your number yes your number a ní Range Vogue a ní a ní port àbí àbí kí ló máa ń pè. má ṣe bẹ́ẹ̀ náà. no a ní Camry No, Camry. no mọ́tò ṣe máa ń pa ìdúmọ̀. ìtàn rere ni kí n pa láyé mi. ń ṣe báyìí kankan bọ́dẹ̀ tell me jọ kí ló ṣẹlẹ̀. honestly i'm not in the best of mood honestly he always doing everything for me virtually everything huh? look at me i can't do anything for you nǹkan tó kéré jù mi ò lè ṣe fún ẹ bí náà wípé mi ò ṣiṣẹ́ mi ò lówó lọ́wọ́ ti fẹ́ fi ṣe wà tí wọ́n ti parí school láti ṣetán ní uni you're working and everything is going good for you i am very happy about that look at me gbogbo offices ni mo ti pín CV mi sí but wọ́n kàn máa sọ pé àwọn máa pè mí ni empty promises I never get the calls I never ever get a call back eh? so kí ni kí ló ń dùn lómi tí n fẹ́ máa mú. Um, um, <clears throat> èmi ò tẹ wàá ronú lọ́bẹ̀ ọ̀bọ yẹn tó nǹkan tó ń ronú sí you understand uh, it's so unfortunate pé o tí ì ríṣẹ́ ní anyway but uh, don't worry, everything will fall in place. Um, I'm taking over Pops's business very soon. Like, I'm moving to Ibadan. Like, seriously? Yeah. Are you for real? Wow! <laughs> Actually, it's supposed to come as a surprise, but what the shell, what the shell, it's like just that. Don't worry. What I will just do is to take over màá bring ẹyin màá chip orúkọ ẹyin then i just tell mom say má sọ mom say ó ti tán. wow wow something like i'm so happy is as good as pé mo ti ríṣẹ́. you know what this is the best news i've heard today what am i talking about today this is the best news i've heard in weeks i'm telling you. best news you've heard in weeks which Nino ọ̀sẹ̀ you know, most of my pilot. no no no no no so come on uh, uh that's that's the norm now of course i know i know you love me and i love you too. let's drink something now. I don't want to drink. I'm serious. I don't feel like it. You know what? I just want to hang around you. Like a That's enough for me. But of course, if you want to help me, like, you know, like the way you can carry all the weight to my mouth. but I, I don't feel like I'm the end bottle. I'm spoiled. yeah. <laughs> I keep loving you every day, John. It's a lie. I love you more than you. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ títí náà. In fact, you know what? gidi gan-an gone. Um, invoice. boys kò tọpẹ́ náà àjọ wà fúnra wa ni. ẹ wo bọ́dàbọ́dẹ ó tọpẹ́ ó jọpẹ́ lọ ó tọpẹ́ ó jọpẹ́ lọ ṣe báwọn èèyàn rèé. àwọn afúnijẹ máa wo bẹ́ẹ̀. àwọn olówó ti ń fowó ṣàánú àwọn èèyàn sọmọ rí. bẹ́ẹ̀ni <laughs> ẹ̀gbọ́n bọ̀dẹ̀ um, a níṣòro kan ni. ìṣòro ṣé kò sí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, a pàdé àwọn ọmọbìnrin kan ni àwọn girls yẹn wọ́n dẹ̀ rẹwà gidigidi gan-an a wá rò pé level wa kéré láti lọ ni a fẹ́ bá wọn sọ̀rọ̀ la ṣe ní pé mọ adèlè mi rí yín báyìí kí ìyà nǹkan bẹ́ẹ̀ tún máa jẹ wá la ṣe ní pé ká bá yín pé àwọn kẹ́ yá wa nìkan nínú mọ́tò yín then kẹ́dẹ̀ yá wa ní àwọn aṣọ yín bàtà aago ẹ̀mọ́ káwọn náà lọ fi ṣèléfò náà ẹ̀mọ́. ẹni ẹ ní problem kò ṣe pé mo ò lè kó fún yín but the problem is ẹ ní láti assure mi pé tí bá yá yín láwọn nǹkan yìí ẹ máa bá mi dá nǹkan mi padà ní kíákíá. ẹ wo bọ̀dà bọ̀dé a assure yín pé tẹ bá yá wa máa dá padà tá a bá ti lò tán lẹ́sẹ̀kẹsẹ̀ la máa dá padà kò ní pẹ́ rárá sọ fún wọn. yes bó ṣe sọ yẹn gangan lórí èmi gan lè fọwọ́ sọ̀yà àmọ́ tá a bá ṣe lò tán bá máa dá padà. bẹ́ẹ̀ ni. ẹ kò burú tó bá jẹ́ ẹ ni àjọ ah, wà fúnra wa ni. yéè ẹ ti gbá yìí jù ajayi ah! ìpẹ́ tí bá fọ́n sí gbòòrò wọ́n á gbà wọ́n á gbà bùgáyà pọ̀ wọ́n á gbà ẹni fìlà ẹ wò ẹ ti lọ gba ìjẹ́ ṣọ́ọ̀pù náà kù. mọ́mí ẹni tí mo sọ fún yín pé ká fún níṣẹ́ yẹn rí. ok ok báwo oh ni màá jẹ àpẹlẹ ṣàlàyé àbẹ̀wò tó bọ̀ wá mo um, ti rí CV ẹ it's quite impressive. oh thank you very much ma. you're welcome. Yes. Mm. Samson báwo lọmọ yìí ṣe <laughs> Mom, um, Sherry, ẹ̀yin lẹ get serious, kí get serious. Um, well, mo wá serious ẹni tí mo fẹ́ fi ṣe ìyàwó rẹ̀. Mm-hmm. Ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀. Bẹ́ẹ̀ni. Ok, um, jọ kí lórúkọ ẹ máa Adiola ọmọ ìlú wo I'm from Ogun State ma. Ooh, hmm, that's good it's nice meeting you. Oh. <laughs> Mom. sọ pé ọmọ tó fẹ́ fẹ́ lélẹ̀. bẹ́ẹ̀ ni. yà jókòó jókòó máa ah, o lè mú drink ẹ̀. o lè fẹ́ ọmọ yẹn láéláé. kí ló dé. sori nǹkan tó ń ro yẹn ó kọjá bẹ́ẹ̀ ṣùdẹ̀ rí láti ẹni lọ ó ti dèwọ̀ fún ẹ o ó gbọ́dọ̀ bá sọ̀rọ̀ mọ́ láíláí. Ah, ah. ẹ ẹ ẹ wò ẹ máa explain reason tí mi ò ṣe lè fẹ́ ẹ kọ́ ló sọ pé mi ò lè fẹ́ ẹ fún mi ní reasons ẹ explain nǹkan tí mi ò ṣe lè fẹ́ at least ẹ sọ nǹkan tí mo tó tó máa mú mi má fẹ́. sórí nǹkan tí àgbàlagbà bá rí tó bá jókòó tọmọdé bá gorí igi kò lè rí láíláí ó lè fẹ́ o ó lè fẹ́ ní ṣọtí gbọ́. Diola. Ma. Ṣeré, èmi mo ní kí Samson ní kò yọjú sí mi. Nítorí mi ìfẹ́ ṣẹ̀. Àmọ́ ṣoríwà tọmọ mi ẹ lè fẹ́ra yín. Mọ́mí, ìjọba ọlọ́run ma. Láti má ṣe ìyìn ní ìdáríjì mi, àbí kí ni mo ṣe fún yín? Rárá o, o ṣẹ̀ mí o. Ṣùgbọ́n pé ah, ìgbà míì máa wà tó jẹ́ ìgbà máa ń ro nǹkan tí ò dẹ̀ ní bọ́ sí bá ṣe fẹ́ ẹ lè fẹ́ ra rẹ. ẹjọ tó lè lọ wọ ẹ má sọ pé mo ẹjọ mo bẹ̀ yín ni mà mo kọ́ tí mo ṣe fún yín because the last time I was here you received me well ẹ tún welcome me you were very nice to me so what could have changed between now and now mo mi ètò tí máa ṣe yẹn ẹ ẹ ẹ má bínú mọ́. wo wo diola jókòó. Ah, sórí o ò ṣẹ̀mí rárá o abiyamọ ni mi o obìnrin dẹ̀ ni mi èmi ni mo mọ nǹkan tí mo fẹ́ fọmọ mi maybe you are not just the kind of girl I want for my son. kind of girl ṣé kò ń ṣe nǹkan tí mo rọ́ máa mú mi ṣe torí pé ọmọ àtàpàtà dìde mi ni it's because I wasn't born with a silver spoon èmi àti ọmọ yìí we are working towards it a dẹ̀ máa make i'm a very hardworking lady and i know that we'll make it together ìjú mọ́ mi. Hmm. wo nǹkan tó ń it is far from it ìjọ ọmọ olówó ọjọ́ máa tàpadà dìde o kò ní kankan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí èmi ò kàn fẹ́ kí wàá tọmọ mi fẹ́ra yín ẹ̀ẹ̀kan tẹ̀lé fẹ́ra yín ni person I came. I beg of you. I beg of you, Ewo. You just, there just have to be a reason. Because the first and the last time I saw you, you were very nice woman. You were very nice to me. I was, I was, you know, warmly received by you. <laughs> Mommy, has to be a reason for me. there must be a reason behind this because mo ti pinnu ẹ má bínú ma me, bá sọ fún mi me oko kó you just have to you have to tell me the reason. Oda, to tó bá maybe you should go to your mother ask her why you cannot marry my son I am sure she will explain to you better. my mother Emi, kini ni mo ṣe èmi ò mọ nǹkan kan ó ṣe máa ní kó wá béèrè mi ẹ́ kí ni mo mọ̀ kò yé èmi o. Ami. ẹ̀ mú kọ́kọ́ kí ni mo ṣe. gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ yìí nǹkan tí mọ́mí sábṣe dẹ̀ ń sọ kò yé yín. kò yé mi o. Ah, bí o ṣe yé yín ni o ṣe yé mi màmí bí o ṣe yé yín ni o ṣe yé mi ìdí tí mi ò ṣe lè fẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ẹni tí mo wò tí mo rò pé ó tọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ìdí tí mi ò ṣe lè fẹ́. mọ́mí tí màá lọ find out wípé ẹ mọ̀ kankan pààrọ̀ tó wà lẹ́yìn ah, ah. I swear to God, I promise you, I will not be responsible for my actions. It's about the find out wípé ilé wa nídìí ọ̀rọ̀ mi, mi ní sọ̀rọ̀ ìrẹ́nu. Ṣé sùúrù kò gbọ́ mi ò mọ nǹkan kan? Kí wá ní tèmi báyìí? Èké ah, eh, eh. ń ṣe kéfèké. Kí ló ṣẹlẹ̀ gan Kí ló dé? a ti wà nínú ìlú yìí láti bí ọ̀sẹ̀ kan a gbọ́ pé wọ́n fẹ́ wọlé a gbọ́ pé èèyàn kan ralẹ̀ kí ló dé tẹ̀ ń parọ́ fún wa kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ìtò ń dùn mí jù ní jíìpù tán ní pọ́n fẹ́ pé àwọn jíìpù ńlá ńlá ńlá ńlá mo rò pé máa fún ẹ ní kọ̀ọ̀kan máa fún ní kan but pẹ̀lú jíìpù pẹ̀lú kẹ̀kẹ́ náà pep àárí kọ̀ọ̀kan kí ló ṣẹlẹ̀. ẹ̀yin bẹ́ẹ̀ bẹ ní sùúrù náà ah world contract wa fáwọn high tech ni náà. no no Julius Berger oh. ṣe mọ̀ pé area yìí tóbi gan so company tó a máa handle àwọn estate wa yẹn ó gbọ́dọ̀ jẹ́ company tó lórúkọ àti pé àwọn cars wa àtàwọn jeeps wa àti aṣọ yẹn ó pọ̀ jérí àìlọ. ọ̀nà yóò dẹ̀ dá ó máa kọ̀ bá ó máa ó máa ba bọ́ńpà jẹ́ àwọn máa kọ̀ máa ṣe nọ́lẹ̀ mi wá. ṣe bẹ́ẹ̀ ni owó ẹ ṣe gbé ọkọ̀ wa tí ó bá bàjẹ́ ẹ tútù ṣe. ṣé wàá rí títa aṣọ tẹ̀ ń sọ yẹn aṣọ ńlá kọ́lé èèyàn ńlá awo ń gbéraga ni gbogbo ká máa wọṣọ ká máa wọ bàtà yẹn kò ń fìkà wa ni kí la mú wáyé kí la fẹ́ mú lọ. ẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ẹ gbéraga ẹ ga pásókè kan ní kílódé ṣe wọ ṣọdá páàdì ní kẹni rárá owó fúnra rẹ̀ máa ń gbéraga ní kílódé ẹ gbéraga àwa understanding. ká gbéraga. ẹ gbéraga rẹ torí wọ́ṣàwọ́ ẹ̀ tí ẹ̀ ń wọ yìí kò bá mi rárá rárá ṣùgbọ́n kò bá mi ọ̀rẹ́ ọ̀rẹ́ ojú ẹ̀ nìwọ̀n tí o wò next time má sọ pé kí tẹ̀lé wa síbẹ̀ ẹ̀rọ ṣùgbọ́n mi ò ní tẹ̀lé wa síbẹ̀ irú rubbish wọlé tí. Ah, excuse excuse me. ẹ ti jẹ́ kó máa bínú ojú ẹ̀ ti ń red babe ìgbéraga ni ìgbéra sánlẹ̀ torí ẹ̀ la ṣe kí n gbéraga. àbí wèrè nìyí ni ìgbéraga ni ìgbéra sánlẹ̀ ẹ gbéra sánlẹ̀ wọ́n máa gbé yín dìde wọ́n á wẹ̀ fún yín tani ẹ̀ ń pòwe burúkú fún mi láìkí ẹ o ẹ wò mo fún yín di next week tẹ́ ẹ bá ti gbé mọ́tò wá next week kárí mọ́tò báyìí tẹ́ bá pè mí mo máa tán nǹkan láwa bá yín sọ̀rọ̀ níbi kẹ́ ya wèrè ló máa jọ o ní ní sọ jù bẹ́ẹ̀ òun lèèyàn ń lọ yìí ní gbogbo lẹ́yìn ló ti rìyàn yìí mi ò ṣe ah, ah. àwọn wèrè. Huh. Hey, so. All right. Ah, ah, ah, ah, ah, ah, ah, <laughs> ẹ wo mọ́mí dáàdì kẹ́ máa jó kẹ́ máa yọ̀ ni torí a ríṣẹ́ àwọn òyìnbó ti gbà wá síṣẹ́ ṣe rí mọ́tò tá a ẹ̀ àwọn òyìnbó ló fún wa ṣe wá rí gbogbo àwọn nǹkan tá a wọ̀ sọ́rùn yìí àwọn òyìnbó ló fún wa in fact dollars ló fi sanwó fún wa. <laughs> àwọn òyìnbó bẹ́ẹ̀ ni tẹ ríṣẹ́ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni lọ fún yín ní gbogbo ohun tẹ wọ̀ àti mọ́tò bẹ́ẹ̀ ni ma ayé mi ti dà. Ah, ah, ìyá Julius ó tiẹ̀ fara ẹ balẹ̀ àwọn ọmọ wọn gbé mọ́tò wá wọn kó gbogbo ẹ̀ ń sọ tíjọ tíjọ ó bèrè ibi tán ti rí wọn láwọn bóyìnbó ṣiṣẹ́ ṣóyìnbó ni wọ́n bá ṣiṣẹ́ wò ṣọ́ra ẹ̀ o ṣọ́ra ẹ̀ o. bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó sọ àwọn ọmọ yóò ṣáà ń jalè kábàá náà ń jalè ni ẹ́ ó ní owó òlò òyìnbó ni wọ́n fi ń sanwó fáwọn àbọ̀wọ́ òlò òyìnbó kọ́ ah, eh, ah, ah. kò sí wàhálà bí nǹkan ayọ̀ ọmọ bá dé kéèyàn bá yọ ni o oríire ni abiyamọ lèmi o bí nǹkan ayọ̀ ọmọ mi bá dé mo máa sọ́jọ́ kòtò tí máa máa. Mm. màámi èló ló kù lọ́wọ́ yín màámi ṣé o sì owó. bẹ́ẹ̀ ni màámi. láàárọ̀ four thousand naira. four thousand naira màámi ẹ wá wọlé ẹ lọ sọ́jà ẹ ṣe ẹ̀fọ́ tó ní ẹjánú pẹ̀lú sẹ́ẹ̀mù màámi ká lè yọ. sẹ́ẹ̀mù tó fẹ́lẹ̀ dáadáa yìí pa wá. bẹ́ẹ̀ ni màámi tábà wá fẹ́ dá owó yẹn padà á wá dá padà fún yín nílọ́po méjì màámi. ìlọ́po twenty dollars la fi san. bàámi. mo ń gbọ́dọ̀ ẹ̀. mélòó ló kù lọ́wọ́ yín. Ah, àtìlẹ́ àtọ̀nà two thousand five mo ní bá mi ẹ wá kó owó òun wá àá fi ra ọtí tá a máa mu lórí oúnjẹ tí màámi bá sè. ká fi step down. bẹ́ẹ̀ni ẹdùn náà ṣe bẹ́ẹ̀ lẹ ti dolówó. bẹ́ẹ̀ni bá mi. ṣé ó yẹ kẹ́ ẹ tó máa bèrè lọ́wọ́ wa ṣé mo pé lẹ́ẹ̀kan sọ fún yín pé dollars lọ fi sanwó fún wa so dollars account la ní àlè náírà jáde ń bẹ àná <laughs> náírà mọ́ mo kí kó ríire o. Oh, ah, ẹ̀yin ah, ayé ń yẹ. Shola. Shola. Wá lọ mú ọkọ̀ tí máa mú afún mi nílé. Àwọn kò tó lọ mú tí máa mú afún mi ní sùúrù. Torí inú mi dùn pé jókòó ìtì ẹ̀ wáyé. Àfi bí ìgbàjọba àti ẹ̀ pílánì ẹ̀. Bọ́lá. Mo fẹ́ rìnrìn àjò lénìí. Ìrìn àjò tí mo lè fẹ́ rìn kò ìrìn àjò ọlọ́jọ́ tó máa pẹ́ oṣù méjì péré ni. dáàdì oṣù méjì lẹ pè ní péré bíi two days. two months ọdún ti pẹ́ jù. akọni. yes dear. nígbà tá a jọ wà ní ilé lánàá ṣé o bá mi sọ wípé oṣù méjì ló fẹ́ lò tóró sọ pé péré bí ìgbà tó yẹ pé tó bá lọ lẹ́yìn kò máa dé lọ́la. ẹ eh, lóòótọ́ ni mi ò sọ pé ó máa pọ́ lóṣù méjì torí mo wòó tí n bá fi lè sọ fún ẹ pé ní àjò olóṣù méjì ni o lè lóun ní gbà kí n lọ àmọ́ gbà mo dẹ̀ ti rí pé mo ti múra tán sí mo jẹ́ láti kẹ́ẹ̀tì mi sìn kò sì ta fẹ́ ṣe sí mọ́ torí láàárín wákàtí mẹ́ta sí mo láti gbéra kúrò nínú ilé yìí ẹ gbà mí láàyè kí n lọ wá láti inú mo bá lọ. wọ́n gbẹ̀ láyè ṣé bó sọ pé láàárín wákàtí mẹ́ta òun lọ o tún ní ká gbẹ̀ láyè ṣé bó ti palẹ̀ rù mọ́ bàbá yín fọ́ nìyẹn oṣù méjì kò sí wàhálà. wàhálà tí náà mo bá lọ bí mo dẹ̀ ṣe ń lọ yìí bó ṣe ti máa lọ pẹ́pẹ́pẹ́ oṣù méjì péré náà ni bọ́lá ṣọlá tó bá jẹ́ pé ti tu owó ni tẹ́ máa ná mo ti fi owó sílẹ̀ dáadáa fún yín owó tí mo dẹ̀ filẹ̀ fún yín tówó yẹn bá tún tán ẹ sọ fún ìyá yín ìyá yín á tún fún yín ní owó èmi gá tó máa sẹ́ndì owó sínú àkáǹtì yẹn lórí tówó kò sí. a lọ sọ kiri kí ló ń wí akọni kí ló mú ẹ ṣọfẹ́ bá yẹ ọmọ ìjẹ ni ó ti ẹ̀rọ láwọn rárá rárá rárá ó ti ẹ̀rọ wípé ó yẹ káwọn náà ṣiṣẹ́ kí wọ́n dà kọ́kọ́ láyé wọn owó tó fi sílẹ̀ fún wọn tó yìí fún wọn ní last month o ó yìí máa last wọn in the next six months they won't need any money ó tún ní tó bá lọ wàá kówó lẹ̀ tó bá tún wá tọ́ lọ́wọ́ wọn kọ́ pè mí kọ́ sọ fẹ́ mi wípé àwọn nídìí owó kémi wá pè wọ tàbí kọ́ pè ẹ́ direct ṣó fẹ́ báyé wọn jẹ́ ni àwọn. Mommy now ah she be that this money. Ah. wọ́n ti yọ wọ́n ti yọ bàtà lẹ́sẹ̀ gba orí e, tiẹ̀ rí. kí ló tó ń wo mi. kò sí ìrọ̀kàn. mi ìfẹ́ kó máa fowó entice wọn ta ni torí ẹ̀ ló ṣe wá ń kó mi láyà jẹ wọ́n mélòó láyà mi tó ń kó mi láyà jẹ ibi tó ní wọn mo ṣe ń ṣiṣẹ́. kí ni nǹkan tẹ máa bí mi ràbọ̀ tó bá ti ń bọ̀. kí ló ló fẹ́ kí n bẹ́ẹ̀ ràbọ̀. lẹ́dí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí jẹ́ bí mi máa lọ sí sùkúl tí dírẹ́bà máa ń gbé mi mo ò láìkẹ́ ẹ gbé bí gan ni mi èmi náà mo fẹ́ máa drive. that's my baby ọmọ mi ti di big girl. You want to be on your own right? Ó jọ mí. Ó mọ bó ṣe lọ àwọn eléyìí mo ọ̀nà dan tó dá ni mo bí àwọn ọmọ alálùbáríkà. Lọ́ba jáde kó ṣe dáadáa. Ó wá mọ́ tún wá ṣẹlẹ̀. Má jẹ́ kí n ṣe sọ pé mo tún ra mọ́tò ló wà ọgbà yìí gbé èyí tó bá kò máa jáyé ẹ lọ bí orúkọ yá yìí. dádì mo i want my own car tẹ máa rà lórúkọ mi pé òwe mi mo ní mọ́tò yìí o. mọ́mí you promised me a car too. ṣebí final year ni mo pè. but mom i'm almost done now i will soon be in my final year. ṣé àti báyìí àwọn ọmọ ìjẹba ẹdùnú báwo ni wọ́n ṣe fẹ́ lọ́kọ Àkànní báwo làwọn ọmọ ẹ náà ṣe fẹ́ lọ́kọ ó túmọ̀ sí wípé ọkùnrin ò lè nífẹ̀ẹ́ wọn naturally bó ṣe nífẹ̀ẹ́ mi owó bàbá wọn tó fi ń báyé wọn jẹ́ yìí òun náà lọkùnrin yẹn máa trace wa sínú ilé wa owó yẹn náà máa fẹ́ instead pé wọ́n nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. sórí àwọn àgbà tí ní ẹni tó bá máa dáṣọ fún ni tó rìn la máa kọ́kọ́ wò ọkùnrin tó bá máa kọrun sí wọn gan-an á kọ́kọ́ wo irú àwọn ọmọ tó ń fẹ́ fẹ́ yìí pé báwọn náà ṣe ń tọ́jú wọn sí. Si òun gan lè mọ bó ṣe máa tọ́jú wọn tó bá jẹ́ pé nítorí owó yẹn gangan lọkùnrin á ṣe máa gbọ̀n tẹ́lé wọn ah mi ò máa ń dò tó bá jẹ́ pé àwọn gangan náà rí ọkùnrin jẹ́ pé eléyìí ló wu àwọn èmi ká tó sanwó orí àwọn ọkùnrin yẹn. lédè kan wàá tiẹ̀ máa bọ́ àwọn ọkọ wọn yẹn náà ni. Ah, mi ò máa ń dò. akànnì kí ló tó ìṣe bí ẹni tí mo mọ̀ ó kàn mú gbogbo ọ̀rọ̀ lẹ̀ yá okùn kan sọlé jápọ̀ gbogbo ẹ̀ jákújákú. dádì ẹni dè ká àtúntò. ìṣọlá kò dá wọn sí mọ. wọ́n ti gbà náà wọ́n ti sè é I don't like it. You started though. mọ́mi o tún. ẹ fọkàn balẹ̀ lọ́wọ́ àwọn tẹ́lẹ̀ wà máàmù ti yà yín mọ́ o kò lè bá mi jáyé lọ́sàn yìí o ló ń bínú pé mo ṣe ń náwó. iná tẹ̀ ṣe ìgbésẹ̀ ṣe tẹ̀kùn ṣe yàmàyàmà káàkiri ah. Eh? Ah. forgetting the kind of family you're from àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tí iṣu èèyàn bá tó bá ń ta báyìí a máa dáwọ́ bò ó kó máa fọwọ́ bò ó jẹ so that other people náà ò ní rí tó bá yó gan kó ṣe kó ṣe ẹni wípé ò tí ì jẹun so that àwọn ẹlòmíì ò hàn onímọ̀ pé ò ti jẹun but titi reverse is the case ẹ kàn ń ṣe yamayama balabala ẹ ń ṣe làwlàw ẹ kàn ń ṣe bó ṣe wù yín acting as if you guys are born with a you were born with a silver spoon which is the capital N-O àbí ilé kan náà kan lọ sí jọbí wa ni ẹ kàn ń ṣe bó ṣe wù forgetting that you have parents you have a sister who doesn't even have money ẹ̀yin náà ń ṣe bí ọmọ olówó ẹ̀ ń ṣe bó ṣe wù yín ẹ̀ ń gbé mọ́tò ẹ̀ ń blast ẹ̀ kàn ẹ̀ kàn ṣe anyhow ẹ̀ rántí family yín bàbá yín ìyá yín ẹ̀gbọ́n yín jìyà ṣùgbọ́n yín ò fẹ́ wo bí tọ́ wà gbogbo nǹkan tẹ́yìn kan ṣe ni pé kẹ́yìn kan ti satisfy ara yín ṣé bọ́n bí ayé ṣe rí nìyẹn àwọn neighbors gan wọ́n ń complain pa yín wọ́n ń complain pa yín náà pé ẹ ti gbàgbé pé ilé eré lẹ ti jáde you understand me ẹ ti gbàgbé pé ilé eré lẹ ti jáde ẹ wá ilé ọmọlúwàbí rárá rárá òun ni mo máa bá yín sọ lẹ́nìí. kí ló dé ṣe fẹ́ sọ̀rọ̀ sí wa ni ṣé torí o jẹ́ gbọ̀n wá sí o fún ẹ lọ́dá look here tó o bá mọ̀ jẹ́ kí n sọ fún ẹ òun ṣẹ̀gbọ́n tèmi o because olówó làgbà olówó lẹ̀gbọ́n àwa àti àsínú ẹgbẹ́ mọ́ Julius àti Joseph tó mọ̀ lánàá wọ́n yàtọ̀ sáwa tó mọ̀ nísìn ó dẹ̀ ń bá a sọ̀rọ̀ anyhow no tell me àṣìṣe iṣẹ́ wa àṣìṣe alówó lọ́wọ́ ṣé ká má ná owó wa ká má fi ra whatever tó bá wù wá ni ṣàgbówó lọ́wọ́ ẹ̀ àbágbówó lọ́wọ́ anybody ó dẹ̀ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ kan sọ̀rọ̀ ń lanu please mind the way you talk to us ṣùgbọ́n mọ bó ṣe máa bá a sọ̀rọ̀. èmi. ẹ náà ṣe fi pé mo ya mò ń bu yín but everybody is complaining about you guys and you're my younger ones so mo fi pé mo ní láti sọ fún yín tó come across like ebu ẹ má bínú. o oh, Julius kò tọrọ wà nǹkan tó sọ tó bá rò lọ tó bá ah help family now. More rò pé help family Yeah, yẹ help family That ló wá sọ fún ẹ pé òun òun dispute yẹn bó ṣe nígbà tí wọ́n bá bá wa ṣé nígbà struggle tí mo ṣiṣẹ́ tí mo làágùn tí mo fi ní owó lọ́wọ́ ṣé màá sọ máa sọ fáwọn èèyàn pé okay o come to me let me help you ṣebí family lè ẹ̀ka bá mi pé o Julius o Joseph o ẹ ràn wá lọ́wọ́ tá a bá sọ pé àṣìǹgbà yẹn they can blame us ṣé wàá bá mi pé kàrán ẹ lọ́wọ́ àrán lọ́wọ́ ni. mo need mo need help tó yẹ pé ìyẹn lè fẹ́ gbọ́ mo need help. ẹ eh, now you're talking. torí láti ìgbà tí mo ti serve nǹkan lọ déédéé fún mi náà mi ò ríṣẹ́ ẹ eh? Samson tó tún help mi eh, èmi àti àjọṣímọ́ Ah, àtìgbà tó lè ti fi ara báyìí since things have been very very difficult for me mo need help o tẹ́ bá ṣe mo bẹ ṣe bá ṣe lè help mi ẹ jọ. nísìnyí tó dẹ̀ ti sọ pé o need help nsìnyí ṣọlá account number. Ah, mo ní account samson bá mi ṣe the other time but ọlọ́run jẹ́ kó ṣe wà active cause i have not done any transaction láti jọ ẹ̀. jọ tó bá ná account fún Julius first in láàárọ̀ la a san two hundred k sí account ẹ. Eh? one two two hundred thousand yeah that is too much right ọ mọ̀ pé nǹkan mélòó ló fẹ́ ah no no ah it's not too much o oh. ah mo ní bùkátà gan o mo ní bùkátà ẹ eh, mi kàn sọ ẹ ah, eh, kàn farabalẹ̀ kí n sọ fún yín ah bùkátà two hundred thousand gan máa manager ni a lot of things wà tí mo fẹ́ ṣe jẹ́ pé mi ò lè ṣe torí pé mi ò lówó. no problem send account details or send me them a máa fún ẹ lówó lọ́la. ooo oh, ẹ̀yin ayé ń yẹ lónìí ó máa yọ láàyò jù ẹni ó ń dára fún lónìí. hello Joseph. hello bọ̀dá bọ̀dé. bó kí ló fa gbogbo rọ́bìṣì náà wáyé tí mò ń pè yín tẹ́yìn méjèèjì ò gbé fóònù. bọ̀dá bọ̀dé ẹ má bínú ẹ má bínú mi ò mọbi tí fóònù mi wà ni mo sọnù ni ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tì ẹ padà ni. nígbà tẹ wá sọ́dọ̀ mi tẹ wá yá nǹkan lọ́wọ́ mi mo wọlé jáde fún yín ni o now kẹrin tọ́ nìkan mi ó take in forever kí ló dé náà mo tún máa máa pè yín ẹ̀ ní gbé fóònù. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣẹ́rí tí ò bá ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ ká ti dá mọ́tò yẹn padà lóòótọ́ àmọ́ ẹ má bínú very soon a máa dá padà fún mi. ẹ dẹ̀ mọ́rọ̀ èèyàn tí mo jẹ́ o ẹ mọ́rọ̀ èèyàn tí mo jẹ́ tẹ́ bá dá mọ́tò mi padà àtàwọn aṣọ mi mo má ti yín mọ́lé ni o. ẹ wo bọ̀dá bọ̀dé ẹ má mú ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé ẹ má mú wọnú ọ̀rọ̀ ẹ jọ á dá padà láàrin ọ̀sẹ̀ yẹn á dá padà fún yẹn jọ torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ. kì má ti yín mọ́lé o kì má ọ̀rẹ́ mo fún yín ní ọ̀sẹ̀ yìí tí ẹ bá dá gbogbo nǹkan mi padà lọ́sẹ̀ yìí má rán yín lẹ́wọ̀n ìwà àtẹ̀gbọ́n ẹ má mẹ́sàn pé ẹ̀sùn ẹ̀wọ̀n kí ló fa gbogbo pálapàla yẹn náà wò jábọ́ kò lórí fóònù mi mẹ́. ló fẹ́ fa gbogbo pálapàla yìí. èyí ah, eh, wọ́n ṣeré mo ṣeré. tá a bá ṣe láyé nípa. pé wọ́n lè just is just to send money wọ́n máa send owó sí account mi kí ni ṣé owó ni mo fẹ́ kó síbẹ̀ yìí I need sex ṣé mo pé gbogbo àwọn àtàjọ jẹ́ bẹ́ẹ̀ mi ò lè bá kan sọ̀rọ̀ tó lu ẹ̀ bá sọ fún wọn sì wọn máa fi yìí that's why I called you tukú sára mi ò gbá mọ́ o. ẹ̀yin náà ti sọ ẹni kókó ni pé ó ń sẹ́ǹdì owó kókó gangan nìyẹn ó ń sẹ́ǹdì owó kí lẹ tún need ṣeré in my situation owó yẹn kọ́ ni kò wọ́n yes kó tó di pọkàn mi travel four months ago láti jọ ní you know sex together four months and before then kò jọ mí pàtẹ́ pé mo fọ̀sẹ̀ mo fọ̀sẹ̀ tó yẹ pé ń gbà mí lálẹ́ mo máa láti rira mi sí òwò kí n wá fà ní ṣòkòtò kí n máa wá ní pé you just have to do it you just have to yes kó jọjà when it comes to sex my husband is very weak very weak He's not as if I enjoy it that much Well, mo kàn well, pé wẹ́ nǹkan téèyàn bá ní náà lọ́ba fi bá but these days ara mi ò I need it mi kì í lè sùn. ìsọ mi sìn nǹkan tẹ máa ṣe ń sìn nǹkan àṣírí ni o small boy kan tó máa máa sáfìsì yín tó o máa lubricate ibẹ̀ yẹn èdè ṣe èdè gbójú ọ ó gé o. ẹ máa gbójú. this is small boy. small boy. olùsìlàwò bọ̀ yẹn ọ̀rọ̀ okay. most of them are so foolish tó bá dé kẹfẹ́ tí náwó lé wọn lórí wọ́n máa ń misbehave. bí bá ṣe handle ẹ̀ ni is the way you carry yourself. yeah small boy kan a máa tọ́jú bẹ́ẹ̀ ẹ kí ni even èmi gan mi ní mọ̀ pa small boys tó good àyùjọ àti mi ò fi irú bó ṣe nà ó bó ṣe nà ó. ó kí ọgbẹ́ mo ṣe máa wá ní ẹni ẹ ti sẹ́ẹ̀sì jù kẹ́gbẹ́ ẹ má wọ́n bí ẹ má rí small boy wọ́n kàn ta wọ́n kàn ta ó kàn ń pariwo ká dá mọ́tò padà ká dá mọ́tò padà àwọn ọmọ tá a ti torí ẹ̀ gba mọ́tò gan àì tí fi gbé wọn àì tí ì fi bùgá wọn náà báwo la ẹ máa dá mọ́tò padà ẹ sọ fún mi náà báwo la ẹ máa dá mọ́tò padà. Joseph <laughs> àwọn ọmọ tó ń sọ yìí nígbà tá a gba mọ́tò tá a ra àwọn ọmọ ṣáwa ní dá mọ́tò padà ni ṣebí ọ̀nà ló sọ fún mi láàárọ̀ pé bọ̀dé pè ẹ̀ bó bẹ̀rẹ̀ sí ń pariwo pé tá a bá dá mọ́tò padà òun á fọ ọlọ́pàá gbé wọn arán wa lọ sẹ́wọ̀n ṣé ká wá torí àwọn ọmọge kan ká wá torí ẹ̀ kó bára wa ni ọmọge pọ̀ ọ́ mọ́tò mọ́tò mi ṣe máa wà ẹ jẹ́ ká dá padà kọ́kàn wa balẹ̀ ká dá padà kí bọ́dé fi wá lọ́rùn lẹ̀. gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ó ní ká dá mọ́tò padà àwọn ọmọ tá a ti torí ẹ̀ gba mọ́tò gan àìtí rí wọn àìtí bùgá wọn ṣó wá pọ́sibù ká dá mọ́tò padà ni sórí bọ̀dàbọ̀dé máa ní sùúrù jẹ́ ká ní sùúrù ká rí àwọn ọmọ ẹ̀ ká lè bùgá wọn nǹkan tèmi máa sọ nìyẹn. Joseph <laughs> ẹni ẹ ò pa mí ó jẹ́ ká ètè ká ètè dá mọ́tò bọ̀dé padà kọ́kàn wa lè balẹ̀ wo kí n má parọ́ fún ẹ carnival lọ̀rọ̀ wa ó ti fẹ́ máa tán báyìí o jẹ́ ká tètè ṣe nǹkan tá a máa ṣe ń sìn ká dá mọ́tò bọ̀dé padà. sori nǹkan tèmi máa sọ fún ẹ ni pé ká ní sùúrù díẹ̀ ṣe rí display táwọn ọmọ yẹn wá display ń bí báyìí ṣé wàá possible pé irú àwọn ọmọ yẹn bọ́ yìí display fún wa ká tiẹ̀ má jèrè wọn rárá ni ẹ jẹ́ ká ní sùúrù àá dá mọ́tò bọ̀dá bọ̀dé padà o nǹkan tèmi máa sọ fún ẹ nìyẹn. jẹ́ ká tètè ṣe nǹkan tá a máa ṣe ń sìn ká dá mọ́tò bọ̀dé padà wọ́n máa bú wa táwọn máa bú wa láyé àdúgbò pé wọn ò lo mọ́tò mọ́ pé yẹn bóyá àpàdà sí aburú dé bọ̀ tàwa ọ̀sẹ̀ kan náà ló máa fi sọ wọn aṣọ tán má dẹ́ gbàgbé owó tá à ń ná tá a dojú ilé owó tẹ́tẹ́ tá a jẹ ṣé o mọ̀ pé ó ti fẹ́ tán ṣé o check balance ọmọ yẹn tó kù lákàntì. èló ló kù báyìí. twenty thousand naira ah. ṣé o máa wá da iye tó yẹ ká fi jẹun sínú ká wá fi rèpo sí mọ́tò jẹ́ ká ọ̀la dá mọ́tò àtàṣọ tá a yá ká dá padà ká mọ̀ pé a ti dá mọ́tò bọ̀dé padà owó tó kù ká manage kọ́kàn wá balẹ̀ ìgbà tí èrò oorun sùn á sùn. sori wo gbogbo ọ̀rọ̀ tó sọ mo gbọ́ òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ jẹ́ ká dá mọ́tò gbọ́dá kò lè padà láti òtẹ̀ sówó mọ́ lọ́wọ́ wa jẹ́ ká dá padà àbí. dá padà jàre. mo jẹ́ ká máa rìn lọ́nà. bó ló fẹ́ rìn ẹ junction jìnnà. sí ẹ a máa torí ọ̀kadà ọ̀kadà máa tó kọjá. ṣé ibà ẹ fẹ́ ṣe gangan ló dáa àti skadamoto yẹn padà ká tiẹ̀ wọ́n padà sí ìdápadà náà ṣe mí ṣùgbọ́n lọ́rùn yẹn náà ṣe mí. àwọn ọmọ yẹn kọ́ lé léyìn. àwọn náà ni o reverse reverse reverse tàti wọn àwọn kiri látọjọ́ yìí ó ṣe wá jẹ́ ní ta fẹ́ dá mọ́tò padà láì ṣe wá ọlọ́run ṣe o. Hey babes, hello. Uh-uh. Go ọ̀sọ̀ níbo lẹ gbà wá látọjọ́ tí ń wá yín kiri látọjọ́ ààrẹ yín. a lọ sí èkó nítorí ẹ lè ṣe wa kí ló dé tẹ̀ ń wọ́ wa kiri. ká wá yín kiri bíi ti báwo ẹ̀yin náà lẹni tá bá ti gbé mọ́tò wá ká wá yín wá náà wá dé ti gbé mọ́tò wá in fact nǹkan lára àwọn mọ́tò wá yìí tó kéré jù la gbé wá sí ibà yìí náà. òye oh bàtà gbé Lexus àti Range wá á wá yín kiri ààrẹ yín. ẹ jọ ẹ jọ a ti sọ fún yín pé tá a bá ti rí mọ́tò kẹ́ má bá wa sọ̀rọ̀ mọ́ pé because ẹ lè lọ́rin lọ kẹjọ wèrè. a gbé mọ́tò wa náà. ṣé wọ́n rí mọ́tò kankan ni. èmi ò rí ẹsẹ̀ náà fi rìn wá dé. no a gbé mọ́tò wa no bàtà gbé mọ́tò yẹn dé a kọjá báyìí a reverse. mo dẹ̀ bọ́lẹ̀ mo ní kí n kí n mo fi wá mo filẹ̀ bí. Ah. ẹ wo a ti jẹ gbèsè. Bàbá mi àti dáràn àti dáràn àti jẹ́ gbèsè. Bàbá mi jẹ́ ká lè wá bàjẹ́. Ẹ wo mọ́tò ibi tá páàkì ẹ̀ sí, àárín bẹ́ẹ̀. What are you saying? ṣé nǹkan tẹ́ ń sọ sí ni wípé mọ́tò tẹ park sílẹ̀ ó kọ̀ déédéé disappear cause me understand. ó disappear náà ni màá mi mọ́tò dọ̀fẹ́ ni o. Ah, ah. ó dọ̀fẹ́ kí ni tí mo dọ̀fẹ́. ẹgbọ́n ẹgbọ́n o ọ̀rọ̀ yìí ò yé mi o n tẹ́ sọ fún wa tẹ́lẹ̀ ní pé òyìnbó lè bá ṣiṣẹ́ mọ́tò yín wá dà báyìí. bá mi òyìnbó là ń bá ṣiṣẹ́ òyìnbó náà ló fún wa mọ́tò ibi tá páàkì ẹ̀ sí àárín bẹ̀ mọ́ àárín bẹ̀ mọ́. Joseph ṣé ò ya wèrè níbi tọrọ dé lẹ́yìn tó yẹ kàkà jẹ́wọ́ ọ̀bùn kan daṣọ ló wa ẹ̀wò irọ́ ló ń pa o mọ́mì àǹtí mi dádì ṣe rí tá a tá a gbé wálé àti gbogbo aṣọ àti bàtà á yá ni o bọ́dábọ́dé ló yá wa o ànígbé kan wá fi bùgá ni o. What? mo rò pé ẹ sọ pé ẹ ti dolówó ni wípé owó yín ti wá pọ̀ gan bàtẹ́ tí ń bóyìnbó ṣiṣẹ́ kí wọ́n gbé mọ́tò fún yín wọ́n gbé everything fún yín so gbogbo nǹkan tẹ́ ẹ fi ń bùgá láti jọjọ ẹ yá wọn ni it doesn't even belong to you anyways i don't care how you do it but you are on your own both of you kí lẹ wá sọ fún wa fún ẹ dá mi lóhùn mo ní kí lẹ sọ fún wa fún you are on your own. ẹ ó dáa kí nìkan tẹ fẹ́ káà ṣe báyìí. máàmì ẹ jọ ẹ tẹ̀lé wa lọ bá àbẹ̀ bọ̀dá màámi ẹjọ ẹ tẹ̀lé wa ló bá bẹ bọ̀dá bọ̀dé. you guys are jokers in fact yẹ̀yẹ́ lẹ́ ń ṣe aláwàdà nìyí ta ló máa tẹ̀lé yín lọ ta lẹ sọ fún pé ẹ yá nǹkan in the first place kí lẹ́yìn ro lórí tó fi jẹ́ pé ẹ fi pé ẹ ní láti yá nǹkan láti fi gbà á. Ah! ẹ jọ ń tẹ̀rọ lọ màámi àǹtí mi má dáwàdà àǹtí mi táwọn bá tiẹ̀ dáwàdà ó yẹ kẹ́yìn rò pé ìgbà tó dùn á fún yín àjọ ẹjẹ́ ń bẹ̀ ìgbà tó dùn. you are very stupid ṣé mo ń rán iṣẹ́ kó fún mi lówó àbí màá mi àmàgbọ́ tó ń sìn ògùn tó ń sìn ògùn lé mi lórí ṣé mo ń rán iṣẹ́ kó fún mi lówó ìwọ kọ́ ló lówó pọ̀ lọ́wọ́ ètò fífún mi lówó ìwọ ń sọ̀rọ̀ sìn i'm following you nowhere ẹ̀yin ẹjọ́ rubbish tẹ rò tẹ fi ṣe nǹkan tẹ ṣe yìí ẹ̀yin náà lè máa sort ara yín out of this mess ah what rubbish is this. bàbá yín ló máa tẹ̀lé èmi. E ó bẹ́tà o dádì ẹ wò àwọn ọmọ yín ni ẹ tètè wá tẹ̀lé wọn lọ síbi tó ti lọ ṣàṣemáṣe ẹ̀yin lè máa sọ pé my boys my boys so your boys are here now. ẹ wo ẹ wo ẹ wo ẹ yọ tèmi kó n bẹ o ìyá yín ló máa tẹ̀lé yín e lọ ẹni tó bá ti bímọ ọ̀nà bá ó ti dáná kó pọ̀n mo ti máa bá wọn lọ. èmi kìlẹ̀ bí mo wá kiri. kiri bí màmá mi lọ́jọ́ kiri ti fi wọ́n sílẹ̀ fún mi. ẹjọ lóde èmi mọ̀ tó wọlé jẹ́ ẹjọ. leave leave yín ẹ ọ bẹ́ẹ̀ ta kẹ́tẹ́kẹ́. kí ni mo gbọ́ tẹ̀ sọ jáde lẹ́nu yẹn náà kílẹ̀ tí a láti sọ fún mi. ọ̀rọ̀ mọ́tò yẹn náà ni mò ń sọ fún yín ṣe mọ́tò yẹn kò yé mi kò tiẹ̀ yé wa ni mọ́tò yẹn kọ́ déédéé ó fò lọ ó pòórá mọ́tò ṣe kí ni. ó ó disappear ni ibi ta páàkì ẹ̀ sí ìgbà tó dẹ̀ máa dé bá àbámọ̀ àbámọ̀. ṣé kò ṣe pé ẹ̀yin méjèèjì ya wèrè ṣé ìgbọ́ nǹkan tẹ̀ ń sọ jáde lẹ́nu ṣó possible kéèyàn park mọ́tò sílẹ̀ kẹ̀jẹ̀ wá sọ fẹ́yàn pé mọ́tò disappear. ó disappear ó disappear. ẹ wo uncle bode èmi náà kì í believe tẹ́lẹ̀ àfìgbà tó ṣẹlẹ̀ sáà mo tó mọ̀ pé mọ́tò máa ń pòórá lóòótọ́. ó dà ń pẹ́ tí tẹ́ bá wá mọ́tò mi fún mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ̀wọ̀n lẹ máa kú sí ọ̀nà tẹ́ máa gbà lọ sẹ́wọ̀n lélẹ̀ máa wọ̀ kẹ́wọ̀n yín. tí báyìí ká ta mọ́tò yẹn kọ́kọ́rọ́ mọ́tò yín rèé kọ́kọ́rọ́ mọ́tò yín rèé àtà àtà kọ́kọ́rọ́ mọ́tò ibi tá pàǹkì ẹ̀sìn adébẹ̀rẹ̀ àbámọ́ yóò pòórá mi. ẹ bọ níbo lẹ wá gbé mọ́tò mi sí. àtà ta kọ́kọ́rọ́ yóò ní lè máa kó sí bọ́tì tẹ́lẹ̀ ẹ̀ ń rò pé mi mo ni mọ́tò ṣe bí mọ́tò yìí ọ̀nkù mi lónìí. yóò yóò yóò mo dáràn. ọ̀nkù mi lónìí bóyá tẹ bá rọ́ǹkù mi ẹ máa lè explain fún wọn bẹ́tà wípé mọ́tò wọn pòórá o tó bá lè fi yín lẹ̀ bóyá ẹ̀ ní lọ sí. ọ̀nkù bọ̀dé ọ̀nkù bọ̀dé torí ọlọ́run ẹ má jẹ́ ká lọ rí wọn àmọ́ wọn rí ọ̀hún ní fíjú àánú wò wá ìjọ nítorí ọlọ́run ẹ ẹ ṣàánú wa. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. mo mọ nǹkan tá a lè ṣe tá a fi lè rówó yẹn bóyá kí a máa ṣiṣẹ́ a máa sanwó yẹn àbí bóyá ẹ ká ta òun tábàtà èmi á lọ máa hustle owó ti bá pa máa fi rà á padà lọ́wọ́ yín. ẹ ta òun ẹ bá ta òun èmi á wá rà á padà lọ́wọ́ tí ẹ jọ ń torí ọlọ́run ẹ ṣàánú ó dà pé ti yíya wèrè ẹ ti ń ya wèrè àbí. ẹ wò ó yà mọ ẹ yà mọ ẹ jọ torí ọlọ́run ẹ jọ. tábà ní bàbá yìí ṣiṣẹ́ iye a máa sún a máa sún. <laughs> mọ bínú mi ṣe dùn tó ṣé bí bọ̀dà bọ̀dé náà ṣe máa dárí jù wá nìyẹn àbí bí mi ṣe ń rò ó ó yà èmi lẹ́nu ṣé bí bọ̀dà bọ̀dé kọ́ máa ṣe sọ pé ká gbàgbé ẹ̀yìn wọ́n dẹ̀ dárí jù wá bẹ́ẹ̀. ṣèwì Joseph ìtorí pé o mọ bọ̀dà bọ̀dé dáadáa òun ló ṣe jọ ẹ lójú bọ̀dà bọ̀dé náìsì gan àti pé <laughs> ó dà pé òde compound bọ̀dà bọ̀dé rí o ráwọn cars tó wà ń bẹ̀ so mọ́tò kékeré wo ló wá gbé fún wa tọ́ máa sọ pé àwọn fẹ́ torí ẹ̀ tì wá mọ́lé nǹkan tèmi feel pé wọ́n ṣe act bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ wípé nǹkan ajé la sọnù tásọ̀ ṣùgbọ́n lọ ti dáríjì wọn àsìn. dábọ̀dé ọ̀nà ìsìgidi ah, gan-an ni in fact ah. àlàmú wọn ṣèyàn gan-an. àwọn ah, ṣèyàn gidi gan-an. èmi wò pé tó bá dọ̀la ń sin tó bá dé lọ́wọ́ àwa gan-an tí burúkú yẹn wọlé gan-an tá à ń fẹ́ la gidi gan-an ni gidi gan-an mo rò pé a gbọ́dọ̀ gbàgbé bọ̀dá bọ̀dé o. of course kò sí báyìí máa gbàgbé bọ̀dá bọ̀dé tẹ́lẹ̀ but ó kàn jẹ́ pé level tá a máa jọ wà ń gbà yẹn olówó ń ṣọ̀rọ̀ olówó ni because àwọn máa lówó àwa náà owó wa náà á dẹ̀ ṣe àwọn wa náà máa lówó sí so a lè gbàgbé wọn of course. àwọn nǹkan tèmi ń rò kọ́ nìyẹn o fún pé àdúrà tèmi ń gbà fún wọn kọ́lọ́ má jẹ́ kí bọ̀dà bọ̀dẹ̀ ṣubú kò tí understand because kò sólówó tí ò kì í ṣubú in case tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀ á gbúdọ̀ gbàgbé bọ̀dà bọ̀dẹ̀ rárá. òótọ́ ló sọ ahmad vala náà wọn máa gbà ipò lòun jẹ́ kó ṣubú kó lówó lè máa ṣọ̀rọ̀ olówó lọ bọ̀dà bọ̀dẹ̀ náà ìsìnkàn wọn wọn ò dẹ̀ deserve kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn ìwọ náà wò tó bá jẹ́ pẹ́ lómi ni bó ṣe dáríjì wa kò tẹ̀ ní ọ̀fà alẹ́ níbi wọ́n dáríjì wa lé ní wọ́n tún ti ra ọtí fún wa ohun rèé tí wọ́n tún ti bá ọ̀dà àmàlà. àbó rí ó yà mí lẹ́nu gan mọ́ kí a báwo lọ́ọ́ yẹn máa ní ká jà màlà ká tún gba drink. ifá àtàmàlà yẹn báyìí mi ì tẹ̀lé wéètì kan gbèdé toró ti wà lórí ẹ̀mí mi gidi gan. ẹ kámàlà tó dé wò jẹ́ àmà drink wa lọ àbí kí ló fẹ́ o. ọ̀tọ̀ gbóúnjẹ dé mẹ́rin ó ṣẹ̀wọ̀n gbámàlà yẹn dé ẹ gé mi kì í múlẹ̀ báyìí. rest there. àmàlà dúdú yẹn kan àtògúnfe àtẹ̀fọ́ ẹlẹ́mìí méje tẹ̀sán yẹn. ẹ ẹ bí mi fi ẹja àrọ̀ sí o pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú díẹ̀ ẹ dọ́ ẹ má pẹ́ o. rìn lónìí o wúwo ẹ wọ ilé ẹkùn tó ti ń jẹwọ àrùn lẹwà yìí o ẹ ti jẹ wúrẹ jẹlẹjẹlẹ ẹ ti dẹkùn tó jẹmọjẹmọ ẹ ti dẹ láàmù tí ń jẹ lábọ ògiri ẹ wọ ẹ wà máa ṣiṣẹ́ fún bọ̀dé ẹ ní jẹ́rú ayé bẹ́ẹ̀ ni ẹ ní jẹ́rú ọ̀run ọkọ̀ ọ̀run tẹ́gẹ́tẹ́gẹ́ wúlúgbọ́ ọkọ̀rù jẹgẹjẹgẹ wò lóde ọ̀rẹ́ ní ẹsẹ̀ ẹ̀yin ọ̀sẹ́kù ẹ̀yin morúkọ kú kíkú ọ̀pá ní ẹ̀yin morúkọ ọ̀rùn kárùn ọ̀ṣẹ́ ní ẹ̀yin morúkọ àṣàṣì káyọ̀ sọ pé ní. ooo ìṣẹ̀dáyé ti gbà bọ̀dé olùgbà ọgbàgbà agbẹ́ni ti gbà ọ̀rọ̀ ọmọdé tí ó gbà ọ̀rọ̀ ọgbà tọmọdé bá sùn tọwọ́ rẹ̀ abọ́ lágbàlagbà bá sùn tọwọ́ rẹ̀ abọ́ ooo ìpanúmọ̀bẹ̀ jẹ́ ìbùjọ ìpanúmọ̀bẹ̀ jí kábọ̀ fún ọ̀run bẹ̀rẹ̀ wẹ́ máa wò bọ̀ bọ̀bọ̀ làkútà wẹ́ máa wò bọ̀. ìyá Joseph tí n bá mú àwọn ọmọdé yìí tí n bá mú wọn ọgbọ́n ọlọ́pàá ni màá ti àwọn ọmọ tá a bí ire odidi ìjẹta wọn ti kó lé wọn wọlé wá ẹni kì í ní sùúrù kì í ní sùúrù ẹ ṣé bí mo ṣe máa máa wò wọ́n rè ó dá o. ẹ wù dáàdì sùúrù náà lè máa kókó ni àbí kí la fẹ́ ṣe ẹ̀yin náà lè ti mọ̀rọ̀ Julius àti Joseph bó ṣe ní ìpàtà tó ibi tó bá sọ pé àwọn ń lọ báyìí ibẹ̀ ló ń lọ ni ọ̀rọ̀ tó bá sọ báyìí ìyẹn ò lè yẹ̀ wò bó ṣe wá ṣe this time àrùn kò ń ya gbogbo alẹ́ nù ó tiẹ̀ lè jẹ́ pé wọ́n ṣe fàájì gbàgbé ara wọn síbi tán lọ mm-hmm. ẹ́ alẹ́ ṣe sùúrù. Ah, ìyẹn kan o torí fàájì tẹ dárúkọ yìí mo ṣọ́ ìpè fàájì náà lọ́mọ àṣemí tó wà nítorí ọ̀dọ̀ ẹni tó dágbére fún ìgbà tó ń lọ yẹn ó ní fàájì ilé fàájì lẹ́ni náà ibẹ̀ ló máa ń wà all the time ẹ wò ẹ ṣe ẹ fọkàn ara yín balẹ̀ láìpẹ́ yìí sì máa lọ yọjú sí wọn ṣe ti gbọ́ ẹ jẹ́ wá tètè wá máa lọ máa lọ wò wọ́n bí tó dágbére yẹn ṣe ti gbọ́ mm-hmm. ah, dáàdì bó bẹ ṣe mí tẹ́ ẹ̀ mi kanlẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé ó ní kankan tó ń yọ lára yín ni ẹ ẹ máa ṣàánú wa gbogbo tẹ́ ẹ̀ ń ṣe ìkọlẹ̀ nídò a máa rí wọn nà án. Mm, mm, mm. màámi ẹ̀yin náà tún ṣe ti yín. irọ́ mi ṣe mo ń bọ ẹ kí sáyé lọ. ni bàbá yín ni ò kàn. ọ̀dọ́ yín lọ́dá gbèrè kan tó kù ń lé nà án. ọ̀dọ́ mi. àǹtí ẹ̀jọ̀ ẹ má get twisted o wọ́n lè dágbére ń pé bíi làwọn ń bọ̀ lóòótọ́ because ọmọ pé bíi ni máa wà títí máa ń ṣe fàájì but ó yẹ kẹ́yìn náà máa àwọn ọmọdé wọ́n ní pátá díẹ̀ lọ́wọ́ ó possible kọ́ dágbére ń lé pé bíi làwọn ń bọ̀ kọ́ gbọ́dọ̀ àwọn girlfriends wọn lọ abẹ́yìn òru bẹ́ẹ̀ ni. ṣé mo kọ́ tó tẹ̀ tó tẹ̀ ń yà mí lẹ́nu wípé Joseph àti Julius ò sí lọ́dọ̀ yín. wọn ò sí lọ́dọ̀ mi mà ẹ jọ nígbà wo lọ́kùnrin lé. àwọn ọmọ tẹ̀dẹ̀ ń wò yẹn ṣẹ́rí kò sí bó ṣe lè ṣe ìpátá kó jẹ́ one a.m. wọ́n máa wọlé even tó wọ́n mọ̀ wípé àmàbá wọn wí. Ah! oh my god oh my god ah, ṣe ẹ ṣe. èmi mo kó wọn sápò idiot. Hey, yeah, yeah kó ń ṣeṣu ẹnìkan kan ò rí odò wa ń gúnyán ariwo wa tayọ mo lòdò ń gúnyán. ẹ ló bọ̀dé kò já sáyọ̀ rárá rárá ìbànújẹ́ ayé gbáà ló já sí ah, ah, ah. ó ṣe é ṣe báwo ká wí fún ni ká gbá owó wọn ní alára ká kìlọ̀ fún ni ká gbá owó wọn lóde ìjẹ́rò ṣebí mo sọ fún ọ. Ah, ah. ṣebí mo sọ fún ọ pé kó o yẹ wọn wò fínífíní kó o tó mú wọn wá wọ kọ̀rọ̀fọ̀ ṣáná làwọn èyí tó mú wáyé o wọn ò ṣe é lò rárá rárá rárá ni jẹ́ wọ́n á sọ fún ọ ọjọ méjì péré la ní láàrin ọjọ méjì ọ gbọdọ wá nǹkan abẹ̀mí méjì míì wá ah, wo ejò ló ṣe fi sórí òlé sùn iná ò ṣe fi sórí òlé sùn ẹni bá finá sórí òlé sùn iná á jó wọn lára. láàrin ọjọ́ méjì ń tá a bá rí nǹkan abẹ mímì à wo kọ́mi má lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o ọ́ tàlíkàjẹ̀kúté iléèwé lọ ṣé kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ ọmọdé ò mu oògùn ń pè lẹ́fọ̀ọ́ àbúrú jágbẹ́jẹgbẹ́ òun bò ní sọ yìí. láwa náà nǹkan kan tá a kọ mọ̀ ni pé wọ́n fẹ́ fi wá ṣoògùn owó ni. wọ́n fẹ́ fi ń ṣoògùn owó. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi wá ṣoògùn owó ọlọ́run màlúù ní kẹ́lẹ́dà wa máa gbà bọ̀dẹ̀ ọlọ́run màlúù ní kíṣẹ̀dá wa máa sùn ọ̀tá wa ò bá ti dẹni àgbégbìn. ẹn but àti ẹ̀dùgbẹ́ pé wọ́n fi ń ṣoògùn owó ó ṣàmà níbi tẹ́ ti ń bọ̀ ibì kan lẹ́ ti ń bọ̀ àti gbogbo lẹ́ ti ń bọ̀ kan ìbàdàn la ti ń bọ̀ ìbàdàn dẹ̀ la ń gbé. ìbàdàn. bẹ́ẹ̀ ni. bí a mọ̀ pé kò wáyé èkó ah! ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe lọ́la ní èkó èmi náà ah! ní èkó ah! ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe. <laughs> ẹ jọ ọpẹ́ tẹ ń dánsì kò yé mi ṣé òun dúpẹ́ pé wọ́n fẹ́ẹ́ fi ń ṣoògùn owó ni àbọpẹ kílẹ ń dùn. ẹ sà kò lè yé yín mm. bọ̀dé sórí pórí ẹ̀ ti burú àfìgbà tó padà sọ bí tó padà sọ di rere mọ́ alọ́wọ́ padà gbé wa délé ayọ̀ gbé wa délé ẹlẹ́rìí ah Èkó my dream land. ẹ ẹ ló ẹ ló ta ló ń jẹ́ bọ̀dẹ̀. ṣùgbọ́n olórí burúkú ẹ̀gbọ́n àdúgbò yẹn ni tó ń kó aṣọ fún wa tó ń kó mọ́tò fún wa a mọ̀ pé ó ní bad mind towards wa a mọ̀ pé ó fẹ́ fi wá ṣògùn òun ló ń jẹ́ bọ̀dẹ̀. Ah, ọlọ́run ṣe ah, ọlọ́run ṣe. anyway ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n fi ń ṣègùn òun sí. a dúpẹ́ fọlọ́run. ojú dẹ̀ ló máa ń ojú ṣàánú àmọ́ bí tamade lọ́la èmi àtúwà láti gbà yín sílé mi bí. Ah. ẹ máa sùn àti jẹ́ àti mọ̀kún ṣe problem. ẹ ṣe gan sa. ẹ dẹ̀ máa wá nǹkan tẹ́ máa ṣe for the meantime tẹ́ máa fi pẹ́ lẹ́kọ̀ọ́ so tẹ́ bá tẹ̀ sí ro ẹ padà sí ìbàdàn tẹ́sí mọ́ àbí. Ah, ìbàdàn kẹ̀ èkó yìí a ti ń dream èkó yìí ah, látọjọ́ tó ti bí wa ni ilẹ̀ ìlérí wa la wa padà sí ìbàdàn. ẹ wá padà sí ìbàdàn mọ́ tátidé kò lé owó tátidé kò lé ọlá àtàtàn sí bí ìbàdàn. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan sẹwọn àdúpẹ́ gan yẹn ṣe kàn àti dẹ́kọ̀ dreamland ah, ah! èkó ó ọlọ́run ṣe é ilé ọ̀la finally èkó ah. Joseph àti Julius ibi tí mo sọ̀rọ̀ adé yìí o ṣe rí building àwa la kọ́ and same person tó nílé òun ló ní bí náà but time tá à yẹn ó gbẹ̀yẹ pé kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ ní ká stop but ìsìn wọ́n ti wá ní owó lọ́wọ́ padà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilé so nǹkan tí mo kàn fẹ́ ni pé kẹ́kọ̀ọ́ bá mi rógo àwọn okú yìí gbogbo àwọn okú tẹ̀ ń wè kẹ́ rókó mọ́ tó ní tó ní pàṣẹ kálẹ̀ ibi já nǹkan tá bá fẹ́ lò sí ó ti yé yín nǹkan tí mo fẹ́ nìyẹn. ẹnjìníà oko bá wẹ sọ pé kò la wá ro nà èmi rò pé a máa mọ blọọkì a máa to blọọkì ni nǹkan tẹ́mi rò pé a fẹ́ wá ṣe ni èmi rò fẹ́ wá roko nà ọ́. jọ ṣé ìwọ jẹ bricklayers àbójẹ labourer ṣé mo bá ṣe ń to blọọkì nàbọ ṣe rí gbogbo iṣẹ́ ni ṣíṣe lọ́dọ̀ ti tèmi as long as wọ́n bá ti máa yọ owó kẹ́ni ká fọ pátá kẹ́ni ká ṣe anything wọ́n ṣáà ti máa yọ owó a máa ṣe a máa wọ̀ ni a máa ṣe kí lápá wa ń ṣe. ẹ fẹ́ gbowó lọ́nà. owó lè bá ti jẹ́ tówó yẹn. ẹ ti yà wèrè orí èmi èjì ó ti yí mo ṣe nǹkan ìgbàdo ẹ fẹ́ gbowó lọ́mì ẹ ń jẹun mi ẹ mú mi ẹ ń wọṣọ ẹ ń wọ bàtà ẹ ń jẹun mẹ́rin lójúmọ́ ẹ ti ṣiyèrè ẹ máa rúkọ ṣe bẹ́ẹ̀ ni lè sọ fún akẹ́yìn máa ràn wá lọ́wọ́ ṣe bí ìrànlọ́wọ́ lè fi ẹ ṣe yá wèrè. kò sórí òfin ẹlẹ́kọ̀ọ́ ó mọ ni kò sí ṣé máa roko àbẹ́rẹ́ roko. àároko àmọ́ kò tí ì sọkọ kò tí ì sádà kò sí nǹkan tá a fẹ́ fi roko yìí. màá rọkán màá ra àdá nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ń tẹ̀ ẹ ṣáà mi sí láti roko ọkọ àtàdà bíi ọkọ àtàdà láti roko no problem ẹ máa ẹ ẹ wá nǹkan ṣe wá nǹkan bí very well ma. báwo ni iṣẹ́. adúpẹ́ fọlọ́ ma. Ah. ẹ káwọ ma. mọ́mí. ilé ti gbogbo ẹ̀ ń tì náà. ẹ wo àwọn customers náà ti ń béèrè ọjà láti lọ nǹkan tá a kàn sọ fún wọn ni pé ó ṣe ẹ̀tọ́ ni ó ṣe ẹ̀tọ́ ni. kí ló ní ìbàrú ṣẹ̀ṣẹ̀. mọ́mí kò sọ́jà ṣọ́ọ̀bù. ní gbogbo bíbá ìfúnwá lọ sí ibi ìkòròfó I know I traveled like two times why can't you tell me wípé mọ́mí o ọjà ti lọ ní ṣọ́ọ̀bù màá dé ọ̀dọ̀ yín pé kẹrà mi. rárá máa kò rí bẹ́ẹ̀ máa bọ̀ mo pè yín mo pè yín máa. ìgbà tí mi ò wá gbé kọ́ọ̀lù tàbí mi ò gbọ́ torí mi ò mọ̀ kó pè mí wàá dẹ̀ ti sọ fún mọ́mí o mọ́mí o one million lápá o àdèmá ní láti rajà five hundred o ẹ̀jẹ̀ fi mí sílẹ̀ ẹ̀jẹ̀ bá mi mú ṣọ́ọ̀bù mi ẹ̀jẹ̀ dáṣà oró just like that. ṣé mo máa bínú ni ṣé bọ́ ní ọjà tẹ́mi kó fún yín ó ní iye tó yẹ kí fi pa èmi dẹ̀ mọ iye tó yẹ kí fi pa nínú iye tẹ́ ẹ máa kọ́lẹ̀ inú ẹ̀kọ́lẹ̀ ti máa rajà sí ṣọ́ọ̀bù. ẹ má bínú ma. the whole place is so empty. guy kí ló ṣẹlẹ̀ mo ti wá lux kiri bẹ̀rẹ̀ látàárọ̀ ẹ̀ ní lux. broda ẹ má bínú sa ó ṣe ìtàn ni customers ọkàn ló ṣe ìrà lọ sa. so ń sọ fún mi pé ẹyọkan oṣù lẹ ní àbí. no no no no not at all sa nǹkan tí mo mean ni pé the last one ló ṣe ìtàn sa. ah so bad. ẹ má bínú ọ̀nkú nǹkan tí mo ṣe ń bàṣọ náà nìyẹn ẹ wo bí gbogbo bíbá ṣe rí ẹ ṣáà mọ̀ pé kò rí báyìí tẹ́lẹ̀. of course. mo travel ni ṣé tí wọn bá dẹ̀ travel ṣé bí ẹ dẹ̀ ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ṣe wọ́n dẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n dẹ̀ fi sílẹ̀ ń bẹ̀ customers will come here wọ́n dẹ̀ bá rò pàtì níta àtajà mọ́ ni. be because ó wà unusual mo máa wá sí ìbàdàdà mo dẹ̀ rí pé ìbà máa ń kún gan. ẹ wo mo fọ ọlọ́run bàbá yìí ẹ ṣáà mọ̀ pàkì ìṣe bẹ́ẹ̀ mọ̀ ẹjọ́ torí ọlọ́run. ah it's okay so torí sí ìmọ̀ra another brand yes, so wá fún mi ní ilé. ẹ gbọ́dọ̀ lọ fún wọn ní anything tó wà fún ẹ jẹ́ ẹ máa bọ ẹjọ́ kó lọ bá mi wá. bá mi mú tí wàá mi mú ilé ilé máa wọlé blọọsì máa lò máa lò ẹni ra wọn. màá fẹ́ kẹ́ pè ní ẹni ta. ẹ má bínú wa kí n pè yín for what. ṣeré ẹ̀mọ̀gbọ́n ti ní like one or two times you know mo wá rí pé bẹ́ẹ̀ ṣe rí ó ní iṣẹ́ kan tó wà ní tó yẹ pé bẹ́ẹ̀ ṣe rí ìgbìmọ̀ ìròyìn bíi ti yín báyìí ló lè ṣiṣẹ́ yìí. really honestly. Well, no problem. Báwọn fún wọn ní kan. Elori. Two hundred and fifty No no no no no don't bother ẹ má wọrí ẹ no no no ẹ má wọrí kékeré ni. Ah, ẹ ṣe gan ma. Báwọn páàkì. Thank you so much ma. Ẹ̀dẹ̀ tún lè shop for any other thing tẹ́ bá fẹ́. Pé kí ra anything. Anything. Ah, Mọ́mí èmi bàjẹ́ shopping o, màá rà fara lé wa o. Ẹ lè kó jọ ọwọ́ yín lọ. Ẹ ti gbé nǹkan tí mo mọ̀ jẹ dé nìyẹn dẹ́ni. <laughs> until um, we bímọ more, we'll see ì ra nǹkan ọmọ fún wọn. Eh, let him take whatever he want. all right. i think i will need this too. bàbá mi páàkì lẹ́yìn náà. mo fẹ́ lọ ṣètò bẹ́ẹ̀ ṣe máa okay ma'am. all right. anything ra anything. yes i'm calling. oh anytime. definitely i ma ma thank you. yes ma'am. ah kí mo tún lè rà wá ìdààmú fún mi she fi have been ṣé ìdàgbé mi ṣe ń bá yín ṣe báyìí ọlọ́run ìwọ ló mú ẹsẹ̀ wọ́n ló mọ́ massage jù gbogbo àwọn ka ẹsẹ̀ mi ó ti rẹ̀ wọ́n mọ̀ pé àwọn bàtà mi ẹ̀ tí bá ti wọ̀ ó máa ń kakọ̀ wọn bí ìwọ wá kakọ̀ báyìí. ẹ mú mi ẹ̀yin náà yìí wọ bàtà oníṣòwò mọ ó máa ń ròyìn lẹ́sẹ̀. ẹ bọ́ bí madam ẹ̀yin àwọn ọkùnrin náà làwọn fẹ́ rí yín àmọ́ ń gbà tẹ́lẹ̀ ń gba géètì bí ẹni tí wọ́n fowó tọ́ wọn ò fẹ́ kó wọlé torí bẹ́ẹ̀ bá wo fìlà rẹ̀ ó dàbí ẹni tí ṣẹ̀bámulẹ̀ bí ẹ̀gbẹ́ su àmọ́ wá fi káàdì pélébé wọ́n fi business card yín wọ́n fi hàn mí ni mo bá ní kẹ́ wọlé. ìwọ sọ pé ìṣẹ̀báyàn kan mi orí kórè ẹ̀ ò pé tó bá yẹ kó fẹ́ wá pa mí náà ṣe bó ti jẹ́ kó wọlé náà o ò mọṣẹ́ ẹ níṣẹ́ àfi kó máa rojọ́ òṣì náà kó wèrè ara ẹ kú òun bíbà. o ti mú wọn tó ṣẹ̀ṣẹ̀ wá ń ṣàlàyé báyìí wọ́n fẹ́ pa wá mọ́nú ilé náà ni wàá ti kọ́kọ́ fún wọn a máa ṣàlàyé. mi

kò tọ́pẹ́ ọlọ́run ọba ló ń tọ́jú gbogbo wa ó ga ọ ṣé wọ́n ń ẹmọ ẹjọ ẹ kí sáré lòun ọmọ ẹ máa sẹ̀mí nìkan tí ẹ mọ̀ ìdákùn ò má jẹ́ kí. fine ball orí ẹ pé jáde ọmọ mi Julius. Julius Julius Julius. ṣé wàá dẹ̀ ló ń wò yìí èmi àti ẹnjìníà a ti ń pe nọ́mbà ẹ látànà kó lọ ẹ tó bá tiẹ̀ ní wálé ṣe bó yẹ kó gbé fóònù ẹ kó pè wá ni kó sọ fún wa pé ah, mi ò lè wálé o àádẹ́ pàkànpọ̀ síbì kan o wá fi wálẹ̀ o ò pè o ṣe nǹkan kan tó dẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé o ò mọ èkó o ò mọ bí èkó ṣe rí tó bá jẹ́ pé bàdàn tiẹ̀ làwọn sìn is another thing ìwà tó hùn yẹn ò dá èmi ò lọ́wọ́ sí o èmi ò lọ́wọ́ sí. Um, àbúrò sórí inú ẹni ò kí ń dùn kápámọ́ra sórí tá a bá ń sọ̀rọ̀ pé ní múmẹ́ǹtì i am the happiest being inú mi dùn gidigidi gan-an ni. kí ló ṣẹlẹ̀. Ah, ṣó rántí madam ta lọ sílé wọn lọ́jọ́ yẹn ṣé madam wa tí security wọn ń ṣorí burúkú lọ́jọ́ yẹn. ṣó rántí pé ìgbà tá a débẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ní pé kí wọ́n jókòó síta èmi àti wọn wọnú ilé lọ. nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tí mi ò sọ fún ẹ máa sọ fún ẹ lẹ́nu ṣórí mi àti madam yẹn à ń fẹ́ra wa ni. ìgbà tí mo wá lọ sọ́dọ̀ wọn lánàá wọ́n ṣe ní òkè o kémi àtàwọn kaní máṣu bá ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe ni mo bá ń kó fún kó bá kó bá kó bá kó bá mo ṣàdùn màdàmú nú lọ́rọ̀ kan màdàmú bá ní ọmọ tó mọ iṣẹ́ báyìí o tó dùn mí inú báyìí o jẹ́ kèmi náà dùnú nítorí ọkọ rò pé irú ìdùnnú wo ni màdàmú ní tó fẹ́ dùn mí màdàmú bá ní kí n fáwọn ní àkàmọ́ mi bí mo ṣe fún wọn nìyẹn o gbà tí mo máa rí àlá àbúrò mi five hundred thousand naira ní padà fún mi. five hundred thousand. yes five hundred thousand. five hundred thousand ah! naira. Ah. we don arrive. àṣẹ àṣàyíwá ti dá àṣàyíwá. ẹ káàkiri sọ ẹ ràn sá. kí ló ṣẹlẹ̀ tí wọ́n ń lọ mọ́lẹ̀ báyìí mò ń play game ni so Ibrahimovic mo fi gbá shot tó dẹ̀ score gan so nǹkan tó jẹ́ kí n máa pariwo nìyẹn. ẹ ẹ yẹ o ọ score wọ́n score ariwo yẹn ìdùnnú yẹn ló ló ló ṣe bẹ́ẹ̀ ẹ nǹkan tó ń play ni. ṣé ẹ dẹ̀ ṣọ́ọ̀ pé wọ́n ti lu ẹ̀yin méjèèjì mi tẹ̀sí ń bọ̀ báyìí. rárá sá. ẹ ṣọ́ọ̀ pé ti dẹ́ mt báyìí. ah no no ẹ ẹ àfù àfù. ẹ fù. bẹ́ẹ̀ni. <laughs> èmi náà gbẹ fún lòtọ́ yẹ kábíyèsí náà ìjọ kí ló ṣẹlẹ̀ kí ló dé tí mo fún ọ ní lánàá mo lè lọ mo lè sí bọ̀. ṣẹ̀rí lánàá tí mò ń bọ̀ ni ẹ̀yin náà mọ̀ pé mi ò tí ì mọ èkó dáadáa tí mo ṣe ń bọ̀ mo ṣáà ń lọ mò ń lọ mò ń lọ mò ń lọ ọ̀nà wa dàrú mọ́ mi lójú wọ́n á rò pé òkè wọ́n ní pé abèrè ọ̀nà ń ṣìnà pásán yẹn pẹ́ jọ o mo lọ sílé ẹnjìníà o tí wọ́n pupa mo ṣáà júwe yín fún wọn àwọn kan ní ẹ kí n lọ báyìí àwọn kan ní àwọn ò mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ mo ṣáà sùn lọ sí bẹ́ṣà ẹ sà ẹ popular rárá o àwọn èèyàn mọ̀ yín àtọ̀ ẹ kàn máa ń pera yín gbajúmọ̀ fún wa. sori bàbá ẹ bàbá ẹ ní Ìbàdàn lọ́hùn ọmọ bàbá ẹ ọmọ lẹ́ńjìnà ní gbogbo ìlú yìí ó dẹ̀ débi láàárọ̀ yìí báwo ṣe á débi. so ìgbà tí mo ṣáà wá jí láàárọ̀ yìí mo ṣáà tún béèrè pé mo ń lọ sílé ẹnjìníà mo ń lọ sáwọn yẹn ṣáà ní àwọn ò mọ bẹ̀ pé àwọn ò mẹ́ tó ń jẹ́ ẹnjìníà mo ṣáà sọ pé ìwọ ọkàn mi ṣé wàá kọ̀ wá jẹ́ kí n kàn máa rìn kiri ni mo ṣáà ọkàn yẹn ṣáà ní pókè ẹ tí bá ti dé bíbà ọkàn yẹn á lóyà lóyà yà sí left màá ṣáà yà sí tí bá tún lọkàn yẹn á tún lóyà gba middle bíi street yẹn yà sí right mo ṣáà ń yà sí mo ṣáà ń lọ mo ṣáà ń lọ mo ṣáà ń follow ọkàn yẹn sọ fún mi ni ó ń bọ gbígbẹ́ ń bá mi sọ̀rọ̀ ó ń sọ sí mi ní inú ọkàn mi báyìí mo dẹ̀ ń gbọ́ mo ṣáà ń follow ọkàn yẹn ibi tí mo ṣáà ti ń lọ ṣá mo ṣáà kàn bára mi ní wájú ìta ni àfi bẹ́ẹ̀ ni. lọ́kàn yẹn bá gbé e déwájú ilé làárọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. èmi náà rí bẹ́ẹ̀. orí mi dákun ó má jẹ́ gbèjì. pè ṣé wọ́n ni mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan oh good. ojú yín ọjà ojú yín ọjà ooo nígbà tí rẹ ayọ̀ mi bá dé ojú yín ọjà ojú yín ọjà. o dẹ̀ dájókòó o kàn kó jẹun ò jẹun kó mú nǹkan kan ò mú nǹkan kan kí ló dé kí ló ṣe é ló ń bí mi pé kí no tell me ṣé agreement mi àtẹ̀lélé ni ṣé ọ̀rọ̀ tájọ sọ ni pé o máa sọ mí di driver ni o kò sọ mí di driver ọ̀sán gangan tí ó dẹ̀ kí n ṣàdéhùn mi àtẹ o wá sọ mí di àmọ̀lé olóúnjẹ ẹ̀yà àbí kí n máa jẹun. that ah, oga o but you should understand it is only if you are a driver ló máa wà close to me tí bá ní kó wá ṣiṣẹ́ as an accountant wọ́n á fura sí ẹ tí bá ní pé kó máa wọlé mi kó máa jáde á di pé kó máa frown àti pé kí ló ń ṣẹlẹ̀ but when you are my driver you will take me anywhere wọn ọ̀dọ̀ lè sọ pé kí n má bàa driver mi rìn we are here ìgbà tó gbé mi débi báyìí ta ló máa béèrè lọ́ọ̀ mi pé why did your driver take you here no it's because Ali he is everything kò dẹ̀ ní sí pé bóyá ẹ̀kọ́ kan wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ma suspect me you should know why i'm doing this ó yẹ kó yí ẹ. i'm sorry mi ò ronú lọ síbẹ̀ tẹ́lẹ̀ nípa ó ti yé mi ń sìn má bínú torí ọlọ́run. èmi ò bínú mo pé kò yẹ náà ni and now that you understand it come on ọkàn ìjókòó síbẹ̀ yẹn máa bọ̀ jàre ó dẹ̀ jókòó kí ló máa mú olóòmù kankan kí ló máa jẹ olóòjẹ kankan èmi dẹ̀ ti jẹun tó kù ní. mi ò rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀. má ṣe báyìí kò dáa. <laughs> i'm sorry. <laughs> sọ̀rọ̀ kí ló máa mú sí. ah anything. ṣùkà ọ̀dẹ̀ pé kò yẹ náà ni so um, now that you understand it kí ló máa jẹ kí ló you have to take something. Um, anything I will eat anything ìwọ náà dẹ̀ má bínú bí mo ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kò yé mi dé level yẹn tẹ́lẹ̀ ni but it. now I understand so ká bẹ̀rẹ̀ iṣẹ́ ló báyìí. yes ah, mo mọ̀ pé àtàwọn ti sọ fún mi pé miss ẹ. Ah, èmi gan miss ẹ má parọ́ bọ̀ mo kàn ń rò pé ah ó kọ́ dàbí pé bóyá ó fẹ́ máa yọ mi jẹ pé a fẹ́ máa fi mi pamọ́ but now tí mo ti understand you say that's the best eh, <laughs> i will give it to you anyhow you want it. ọ̀pẹ ẹ̀yàn kan kò sí bẹ́ẹ̀ ṣe kí n kọ́kọ́ ṣe. ẹ eh, na <laughs> necessary now. <laughs> so báwo ló ṣe máa ń láìkẹ́. well dábàá kí n kẹ́yìn sí ẹni bá mi bọ́ blouse. èmi náà máa ń láìkì tẹ́lẹ̀ yẹn náà jẹ́ kí n unzip. but kí ló tẹ wá tètè dé báyìí ẹ sọ pé máa lo two months ni now. Hmm. lóòótọ́ ni mo sọ pé two months ni mo máa lọ àmọ́ gẹ́gẹ́ bí n ṣe sọ fún nǹkan tí mo lọ fún kò lọ bó ṣe yẹ kó lọ contract tí mo torí ẹ̀ ṣe wàhálà lọ company kan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ọ̀nà gbélé lọ́wọ́. ẹ wò dáàdì nǹkan tọ́lọ́run bá pè ń tìyàn kò ní kọjá yẹn o ọlọ́run ò pé lè ń tiyín nìyẹn ọlọ́run máa ṣe lè tó dáa. lóòótọ́ ni ntọ́lọ́ bá ń pè tiyàn kò ní kọjá yàn àní dákẹ́ àdúrà nù. mọ́mísí yín kọ́. ẹ mi ò bá wọn lé o àtàná tí mo ti dé láti school mo rí wọn. láti alẹ́ àná. yes daddy. ìyá yóò sínú lé ẹ pé fóònù ẹ. ẹ wo àtàná ni mo ti ń pe nọ́mbà wọn kò dé lọ ìgbà míì á pé not reachable ìgbà mi ó máa sọ wípé switched off so mo dẹ̀ rò pé bóyá network ló ń play pranks ṣé àwọn fáwọn network yẹn gbà mí wọn ò gbádùn. and ah, nǹkan tí mo tún wá rò ni pé bóyá wọ́n lọ ra ọjà ṣé bẹ́ẹ̀ náà lè ra iphone fún ẹ̀ náà pé bátìrì iphone ò dáa fóònù wọn ti lè kú wọ́n lè lè má mú chájà dání. bí a fóònù ẹ ti kú o ti ń bá mú mi wá excuse sílẹ̀ nìyẹn. no dadi excuse báwo mo kàn wò pé àwọn kan tó likely láti ṣẹlẹ̀ nìyẹn. ok kí ni nǹkan tí mo lè rí jẹ nílé. Mm, ẹ̀fọ́ wà ewédú wà ṣé máa prefer ẹ̀bà bí àmàlà. máa prefer àmàlà tọrọ mọ ọkọ ni mí. Mm. dadi ẹ kì í sáré gún mi ọmọlàkánná. Bọ́lá ó múnú mi dùn kí ló dé tó jẹ́ pé wo kì í wálé lóòrèkóòrè láti school tó jẹ́ pé àbúrò ẹ̀ṣọ́ lánìkan ló máa ń wálé ṣé o ti láwọn òbí mi ni. Mm -hmm. pé kò rìn mí náà kí n má máa wáyé gbogbo tẹ máa ń send sí mi mo ò tí ì lè lọ tọkọ tó send mi sí so mo ò ní ìdá tí máa wálé láti máa disturb mi. ṣọ́rọ̀ nìyẹn ò ń sọ pé owó tí à ń fún ẹ ó kì í tètè ná tán ṣóṣù ẹ̀dìgbà tó o bá náwó tán kó tó rí pé o máa wá sílé wa wò wá ni ẹ mọ̀ pé bá a ṣe rí ẹ̀yin méjèèjì yẹn lásán gan ayọ̀ ọkùnrin tẹ́ tó fún wa ó jù bẹ́ẹ̀ lọ kí ló dé. ṣó tiẹ̀ rí nǹkan tẹ́mi ṣe pè ní bàjẹ́ ni. ìbàjẹ́. ìbàjẹ́ ni nítorí tí ni bàbá yín ṣe ń ṣiṣẹ́ bí ẹni máa kú ó jìṣẹ́ jìyà ó make sure wípé one way or the other òun ṣàlówó láyé òun sódà ara lè máa tó ẹ a lè máa tó àbúrò ẹ kẹ́ lè wà okay at the end of the day you are giving up the excuse that you cannot come home from school láti wá wò wá ṣé tó bá tiẹ̀ fún ẹ lówó tàbí tó bá tiẹ̀ ní ìdówó ṣé àtó wá wò ni àbí òmòdùnú òbí lórí wípé wọ́n fẹ́ rí ọmọ tí wọ́n bí àfọlójúwò kò wọ́n kó olè àpá yìí nìkan tá a máa ń rí. mọ́mí kí ni kò ní iye tó gbà last week lọ́wọ́ bàbá ẹ̀. mi rántí. o rántí kò lè rántí ìgbà tí wò wá ìgbà nìkan tá a bá ràn sí ẹ kì í jíṣẹ́. má bà mí bú o fi ilẹ̀ o torí tí wọ́n mo ṣe ń ṣiṣẹ́ o tí ó bá tún fẹ́ owó mi nísìnyí bó ṣe wà yẹn máa fún un. bẹ́ẹ̀ni thank you daddy i love you so much. Hmm? i love you too. torí mi ò fẹ́ kó kẹ́gbẹ́kẹ́gbẹ́. àní kọ́lọ̀ yín jọra òun náà mo sọ mo ní kọ́lọ̀ yín jọra èmi mọ̀ pápá ní tipẹ́tipẹ́ àwa tí kọ́lọ̀ wa dẹ̀ di àwa mọ bọ́ ṣe ń tọ́jú owó àwa mọ bọ́ ṣe ń manage owó ìṣòro ṣàgbọ́n tó sọ she doesn't want to come and bother us. bí bàbá yín náà ṣe ṣe lánàá ló bá ra fọ́jú bábí alàtìyàn ṣe bàbá yín bá gbé bẹ́ẹ̀lì lé lọ́wọ́ ṣé afọ́jú tó yẹ pé wọ́n máa ń rún owó lé wọn lọ́wọ́ ni ó ti mọ bí ten naira ṣe rí ó mọ bí fifty ṣe rí níṣẹ́ ló kọ́kọ́ ń wò pé ah, kí lélẹ̀ ó jọ pálí lórí ó tún fi ń gbárí ẹ̀ báyìí ó ṣáà ń wò pé kí lélẹ̀ kí lélẹ̀ bàbá yín sanwó nù lánàá ó lóun ṣoore. sù àpàní mi o túmọ̀ sí pé ten million tó ní kí n fún ẹ kó fi kún bísíǹsì ẹ̀ kí n yá má fún ẹ lówó yẹn mọ́ tó ní mo ti dàpà báyìí ṣé mo bẹ̀ ẹ́ lápá ni. omi owó yín náà wọ́n wá fẹ̀yìn náà. ten million tí mo béèrè ṣé bí mo fẹ́ fi rajà ni ṣé mo pè ẹ́ lápá sí i mo lóun mo rẹ ṣe tó fi fọ́jú ní béèlì kan kí la fọ́jú mọ̀ tó jẹ́ béèlì kan mi ò sọ pápá ni bọ̀tì wá kí ni ká ti ẹ̀ pé náà. ẹ má Do you need water? Kí ló dé? Kò Daddy what? Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ah! Yeah, daddy! Daddy! Daddy! Daddy. Ṣọlá o. Ó mà ti ń five days, in fact, almost a week. That Tàti jókòó sílé at àti sista mi lọ school. A dẹ̀ béèrè lọ́wọ́ mọ́mì, wọ́n sọ two months la fi máa wà nílé. Èmi ti rẹ̀ because kì í ṣàwọn ló ń fún wa lówó now ẹ̀yin lẹ máa ń fún wa lówó but now i'm so confused because a kò jókòó sílé látọjọ́ yìí ni. ṣọlá. sá. tí n bá sọ pé kò yé mi irọ́ ni. sórílẹ̀ ayé yìí láwọn àárín kan nǹkan máa rí bákanbákan àmọ́ tó bá ti rí bákanbákan yẹn o a máa fi sùúrù kún ni o ó dọ̀rọ̀ sùúrù báyìí sórí ọ̀rọ̀ skul yẹn lágbára tó lọ ẹ máa tún padà sí skul ó ti yẹ ó rí mo ń bid fún contract kan lọ́wọ́ báyìí mo dẹ̀ mọ̀ pé contract mo ń bid fún lọ́wọ́lọ́wọ́ yẹn ó máa bọ́ sí tiwa ló máa jẹ́ ṣòro tó bá ti ń bọ̀ sí báyìí tí mo ti ń gba owó báyìí first thing to do lọ́rọ̀ owó school yẹn máa dá yín padà sí school ẹ jẹ́rìí mi kí mi ìfọ̀rọ̀ owó jẹ yín yá torí tí náà mo ṣe ń ṣiṣẹ́ tó bá ti jẹ́ bọ́rọ̀ tó wo ni mi ì mọ̀lá tó wó kọ́ dọ́dọ̀ yín. I trust you daddy. Ah, ẹ ra sá. hello. mi ò rojú rere. daddy dírẹ́fà tí mọ̀mí ti ṣẹ̀ṣẹ̀ gbà nìyẹn ìgbà tẹ̀sán lé ni wọ́n gbà. dírẹ́fà tí mọ̀mí ṣẹ̀ṣẹ̀ gbà kí lorúkọ tiẹ̀. Julius lorúkọ mi sá. Julius. bẹ́ẹ̀ni Julius ẹ̀dẹ̀ tún lè pè mí ní juju. Julius wọ́n dẹ̀ tún lè pè ẹ́ ní juju. bẹ́ẹ̀ni sá juju. Ah, ṣùgbọ́n basketball ni ara àwọn èèyàn náà lọ́kàn sọ pé mo mo jẹ ẹni tó mọ̀ ṣe jù jù bí àtòrí orúkọ mi. dáàdi ẹ wò ẹ fi sílẹ̀ òun ṣeré ni. jù jù bẹ́ẹ̀ ni sá ẹ rà sá jù jù. dáàdi kí ló ti wọ́n wò lọ bẹ́ẹ̀. orúkọ yẹn jọ mi lójú mi ò gbọ́dọ̀ orúkọ yẹn rí láyé mi. wọ́n <laughs> máa pèèyàn ní jùújùú wo kò mí ìnẹ òun ṣeré ni dáàdì kò mí ìnẹ. òun tiẹ̀ jẹ́ àgbè tiẹ̀ ti sẹ́gbẹ́ kan bọ́lá ńkọ́. ó mọ àwọn ń ta sítáà mi máa wà ń ta wọ́n tẹ̀lé mọ́ lọ ṣọ́ọ̀bù tí wọ́n máa wà ń bí mọ́tò. ok ó tẹ̀lé mọ́ mi lọ sí ṣọ́ọ̀bù máa rí ọ̀rọ̀ sukuu yìí nígbàgbọ́ pé ọlọ́run á ṣe mi ò dákẹ́ nítorí tí. ọ̀sẹ̀ bá wọ́n jẹ́ ògbóǹgà ti fẹ́ wújà rẹ̀. it's a emirate ṣẹ̀sán ọmọ adélábù kò sọ́ba ní Dubai emirate ló wà níbẹ̀ ó máa ṣe ọjọ́ ó máa dúpẹ́ gan ẹ máa kú dídí ẹ máa kú náwó àárírí bára wa ṣe yadimola ń kọ́ okay emirate jẹ́ pé padà jọ fún mi ìṣẹ́jú kan jẹ́ máa jọ one minute. ẹ ló bù mí báwo ni ṣàlàfíà ló wà ìrìn àjò mi pọ̀ lánàá ni ò jẹ́ lè wá sọ́fíìsì rárá o kí ló ń ṣẹlẹ̀ kágò kágò bí báwo báwo ló ń ṣẹlẹ̀ ah, ẹ gbà mí ṣàǹgbá fọ́ hello hello hello. Bọ́lá pè mí lórí fóònù ó lóun fẹ́ rí mi àkọ́kọ́ bó tiẹ̀ ṣe kọ́ rí nọ́mbà mi mi ì tiẹ̀ mọ́ wọ́n lóun fẹ́ rí mi ah, wọ́n á ní mi lè jẹ́ kó wá darí mi torí pé ọ̀rọ̀ ẹ̀yin obìnrin burú tí n bá dá lọ rí ẹ lè pé nǹkan kan ṣẹlẹ̀ ni mo ní ọjọ́ tó bá máa wà lé gangan ọjọ́ ẹni kó wá arábìnrin náà ni. ẹ ra mu adúpẹ́ mọ́ ṣé ẹ rántí ọmọbìnrin kan tẹ́ ẹ ṣe ẹ̀pù fún ní hospital gbà yẹn tí dókítà ni wọ́n máa ṣe cs kò dẹ̀ sówó lọ́wọ́ pẹ̀lú ọkọ ẹ̀. Ah, anyway mi lobìnrin yẹn ẹ lọ sọ́dọ̀ dókítà ẹ lọ sanwó operation yẹn fún dókítà wọ́n dẹ̀ sọ operation yẹn ó wà successful mo wá dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún mi because ọmọ ẹyọ kan ṣoṣo yẹn náà ló wà lọ́wọ́ mi látìgbà yẹn àtìgbà yẹn mo ti ń wá yín káàkiri o bọ̀ mi rí mo lọ sí ibi tí àdírẹ́sì yín wà ń gbà yẹn mi gẹ̀ẹ́sì yín so àná tí mo wá jáde mo á rọ ọmọ yín adéọlá ìyẹn ló wá fún mi ní àdírẹ́sì pé ibi ilẹ̀ wà wọ́n wà wọ́ndà ìgbà tí mo máa dé bíi pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lówó tẹ́ ẹ lọ́rọ̀ tẹ́ wá wà ń bi ẹjọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀. àdúpẹ́ mi. gbogbo ẹ̀yọ́ lọ́hùn. Hmm olúwa ò ṣe o olúwa ò ṣe àtìgbà yẹn tí mo ti ń wá inú ni mo ti ń wò ó pé kí ni nǹkan tí máa wá fi ṣe oore tẹ́ ẹ ṣe fún mi mo fẹ́ fi ẹ̀mí ìmoore mo fẹ́ fi hàn bọ́ǹsìn ó wà òkè bá a ṣe ríra olúwa ò ṣeun bọ̀ máa fún yín ní one point five ẹ jọ bá mi manage ẹ má rò pó kéré. what one point five million. bẹ́ẹ̀ni one point five million. bẹ́ẹ̀ni ma one point five million. bẹ́ẹ̀ni one point five million. bẹ́ẹ̀ni ma. Hmm tẹ bá ní account ẹ forward ẹ sórí nọ́mbà mi ọ̀hún tó bá yẹ pé tọmọ yín náà ni ẹ forward máa transfer one point five yẹn síbẹ̀ then máa fún yín ní káàdì anytime ẹ free láti pè mí gbogbo nǹkan tẹ bá fẹ́ ẹ sọ fún mi máa ṣe fún yín. ìgbà fún mi kò ṣe mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ láṣọ ojú òní tì ọ̀pọ̀lọpọ̀ láṣọ orí fún tí ò mọ̀ mm. ẹ ọlọ́run tó sọ pé kí ìwọ mọ̀ mm. nìyẹn kó lè ṣe mm. wá mọ̀ ẹ náà nítorí jẹun ayọ̀ náà ọmọ náà wá lọ́wọ́ rẹ lẹ́yìn agbára ọlọ́run ibi tó náà ti jáde adìrò àdìgbò nǹkan bẹ́ẹ̀ o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe mo dúpẹ́ o ṣe mo dúpẹ́ o ṣe o ṣe o. ìdùnnú ló wọlé tọ̀ mí yìí <laughs> pé ọmọ mi rí iṣẹ́ ta ti ń wá látijọ́ bẹ́ẹ̀ni àṣírí kò yẹ kí n dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa. jésù ṣeun wọn ní kí wọn bẹ̀rẹ̀ níjọ́ monday. níjọ́ monday ló ní kó wá bẹ̀rẹ̀ ọkọ ah. mi tó bá ti wá débi iṣẹ́ yìí tó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmà mi. ibi tó gẹ̀ bá ní kó fọwọ́ síbẹ̀ ni kò jẹ́ kó dúró ẹ̀yin náà mọ̀ ọmọ tẹ̀bí náà ọmọ bí mi ṣe oníwàlá. <laughs> mo ti ẹgbẹ̀rí ẹ̀ jẹ́ adéọlá mi ah mo lè fògùn ẹ̀gbá rẹ̀ <laughs> ọ̀jẹ̀ pé nípa ayọ̀ tó wọlé tọ̀ wáyé kéèyàn bá yẹ dòdò káwọn àbúrò ẹ̀ kó wà pé ah, báyìí. mami mami ẹ má tún máa ràrò kan ṣe fẹ́ máa sunkún sí i nǹkan ayọ̀ là ń ṣe yín náà ọ̀hún ẹ wo ẹ fi tàwọn àbúrò mi sílẹ̀ mo mọ̀ pé bó ṣe lọ yẹn wọ́n máa padà wá sínú ilé ní àyò àtàláfíà ni àbúrò kò owó oṣù tó bá kọ́kọ́ fún mi ẹ̀yin ni màá kó fún. ṣé o dìbò tẹ̀sí kọ́kọ́ sọ fún mi wípé oríṣẹ́ àlàáfíà kọ́kọ́ tápá kùn mí <laughs> tó bá tún wá gbowó tó kó lé mi lọ́wọ́ báyìí àlàáfíà wa tápá kejì. <laughs> àlàáfíà fún nílé yìí o. ẹ ṣe kó àlàáfíà fẹ́yìn náà. ẹ ṣe kan ṣe bí mo ṣe ń kọjá lọ mo ń ṣiṣẹ́ ọlọ́run lọ ní ẹ̀mí ọlọ́run kan darí mi pé kí n yà sílé láti béèrè yín so inú mi dùn pé mo bá yín lé ashif ègbé ni fẹ́ńtà fi rán tí ò jíṣẹ́ ègbé dẹ̀ ni fẹ́ńtà fi rán tó ń jíṣẹ́ ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ẹ ti ṣe àwọn àṣìṣe kan sẹ́yìn ẹ ti ṣe àwọn ìdílé kan tó jẹ́ pé hmm, àfi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. sorry pastor ẹ má bínú pé mo cut in short ìgbà tí mo ṣí gate fún yín kí n ṣe nǹkan sọ fún mi lélẹ́yìn náà and mo dẹ̀ mọ̀ dáàdì mi dáadáa i know him very well ẹni tí wọn ò mọ̀ rí gan wọ́n ń ṣe fún ká tó wá sọ pé kinní wọn ò lè ṣe anybody mo dẹ̀ trust dáàdì mi gan. ṣọlá excuse me. yeah chief uh, gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ bọ̀ um, ẹ̀mí lòun sọ fún mi pé ẹni láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi gan torí àwọn àṣìṣe tẹ́ ti ṣe in the past ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ ọmọ kódà ẹni tí ń ṣe àwọn ọmọ ọmọ ẹni láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe lówó yín tẹ́ ṣe lọ́lá tó àìsíkí àwọn ìdílé ilé lò tó dẹ̀ hàn sí yín lójú dáadáa. àkàlẹ́kàlẹ́. àtọ́lágbé. àkàlẹ́kàlẹ́ mi. àtọ́lágbé. kò náwó. ìnáwó pẹ̀lú ìyá wò ó ti bínú. Ah, mi ò lè bínú. má bínú torí àìwà lọ́jọ́ òkú wọn yẹn ó dùn mí náà gan mo mọ̀ pé lórí bísíǹsì ni kí n sá lọ síbi kí n lá sá lọ sọ́hún tẹ̀ máa wo nǹkan o lọ́jọ́ náà làwọn ìyàwó mi náà ń ṣe nǹkan àbóòrí ṣùgbọ́n ẹ̀wà wà mí rárá yẹn èmi náà mo mọ ẹ̀tọ́ mi nǹkan kékeré tí mo ní kọ́ bá mú fún ẹ ṣé wọ́n bá mú fún ẹ. mo fi jíṣẹ́ o one fifty thousand àdúpẹ́ ah, mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore ah inú mi dùn ọlọ́run àkókò jẹ́ máa rí ẹ bá. àṣọ ah, ah, ọlọ́run nìyẹn. inú mi tán wẹ̀. àmì ọlọ́run nìyẹn. lóòótọ́ olójó yẹn àwọn ayé béèrè fún ẹ o wọ́n ní atọ́lágbédà atọ́lágbédà torí pé wọ́n mọ irú àtà kò síra wa àmọ́ lọ́jọ́ yẹn mò ń jẹ́ kó mọ̀ yìí pé bí atọ́lágbé ò ṣe sí ń bì ó tún wà ń bì nítorí pé àìsí atọ́lágbé ní òde mi ó ní ìdí pàtàkì ni àmọ́ ní ọjọ́ yẹn Atọ́lágbé eh, Atọ́lágbé òdì má dùn lọ́jọ́ tá a wí yìí ní àdúgbò mi wọ́n mọ̀ pé ẹnìkan ṣe òde tó ń jẹ́ àkànni pé mo láwọn èèyàn a òwúrí àǹkárá tí mo wọ̀ yìí ìkọ́nà àwọn ọ̀rẹ́ wa ló rà fún mi tó kóṣẹ́ sí i mo mọ̀ pé àti iṣẹ́ àti owó àǹkárá yìí kì í ṣe pé kó má tó one thousand tìrì. àwọn aṣẹyẹ ẹni tó rán fún oṣù tó pé ẹ̀yìn méjì ẹ́. àkànní ẹni olúwo ò lè bá àwòrán kan báyìí ẹni ibi ṣe mí láàánú náà ni atọ́lágbé ṣùwárí jọ́tà ń sọ yìí bí àwọn èèyàn ṣe ń rí aṣọ yìí ní ọrùn mi nínú wọn dùn kódà tí kì í bá ṣe pé nítorí pé mi ò ní ojú kòkòrò àti pé bóyá ìyàwó mi tiẹ̀ ti jáde sí ọ̀rọ̀ mi ni tí mi ò fi fẹ́ràn obìnrin ní ìmọ̀ obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́nu òfẹ́ sí nítorí aṣọ tí mo wọ̀ yìí wọ́n á ṣe kó gbà kó gbà kó gbà mo ní mi ò fẹ́ wọn o. mi náà trust yẹ torí pé ojúkun báyìí ládàá ni mo trust yẹ. atọ́lágbé ah, ọjọ́ ta orí àlóde dùn oríṣiríṣi nǹkan la há o ah, atọ́lágbé a há ìṣáná iyọ̀ tó máa ń dì yẹn. Ah, iyọ̀ abẹ́là. abẹ́là. aha abẹ́là lọ́jọ́ yẹn kódà ara wa ń kàṣìfù tí aha lọ́jọ́ yẹn rèé fọ́tò ọ̀hún kókó ìwà mẹ́fún ọ̀tí ẹni kìtì kúdà ní kúbi à ọ̀rẹ́ mi ò kó má ṣàlàyé fọwọ́ bá àkókò kọ́lọ́ jẹ́ kí ẹ̀yin tẹ lówó kẹ́ wọ́n yẹ o ẹ̀yin olówó àwọn kan kẹ́kẹ́ kí báyìí kò jọ yín lójú ah, pé mo jẹ̀jẹ̀ pé nujú inú inú pa inú sẹ̀. ẹ ṣòrí tí a bá dé ìyá lókun gẹ́gẹ́ tí mo ní sí ẹ kó o lè mọ̀ pé inú mi dùn lórí ntẹ́ ha yìí mo ti bẹ̀ sí lórí ọ̀rẹ́ mi. àtọ́lábí mi kúndùn mo <laughs> so màá rọ̀ yín kẹ́ ṣe àtúnṣe kẹ́ bẹ̀ wọ́n sọ́lọ́ máa jẹ́ kó gbọ́ gbogbo ọ̀rọ̀ yín pátápátá àti èyí tó kéré àti èyí tó tóbi kẹ́ gbé àwọn ìdílé yìí kẹ́ kó fún wọn kó má kú kankan nú ẹ̀. in fact everything that you have gathered in their name ẹ ní láti kó padà fún gbogbo wọn lẹ́yìn ìgbà yẹn ẹ bá fẹ́ ojú rere ọlọ́run ẹ tún gbọ́dọ̀ sìn wọ́n pẹ̀lú ẹ̀ because láì má ṣe dé yìí késekése lè rí o a lot will still happen in the future so àlàáfíà fún yín o. ìyá bọ́lá ìyá bọ́lá ẹ máa ṣe yẹ o láti òjijì ọjọ́ yìí ẹ ti ẹ gbé wa ẹ yọjú sí wa ẹ ṣe kankan kí lè ṣe wa. ẹ̀ṣẹ̀ báwo àṣẹ ìyá bọ́lá àwọn mọ̀ pa àṣà ìyá bọ́lá fi ṣe ṣe wípé olówó ṣọ̀rẹ́ olówó ni adẹ̀dúpẹ́ fọlọ́hún. adẹ̀dúpẹ́ fọlọ́hún ebi ò pa wá náà. Ah, àbí o àtòrírà aláyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n gbogbo ẹ̀ bó ṣe lè wù kórí ó ti tán ní èmi o torí ọmọ tí mo ti sọnù láti jọ yìí àwọn náà tó bá wa mú wálé. adúpẹ́ fọlọ́n fún yẹn ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. kí ló tún kù ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ló kù ìyẹn ti kọjá ó ti kọjá nìyẹn ẹ má jẹ́ àtúnsọ lórí ìyẹn mọ́ kí ni ká ṣe fún yín ní jíjẹ mi tiẹ̀ nílé tiẹ̀ kankan mà ẹ má ṣe yọ̀nà ó tiẹ̀ ní nǹkan tó wà important apart from pé ẹ rí ọmọ yín ṣe rí ní ọdún tó ṣe díẹ̀ sẹ́yìn èyí náà kúkú mọ ọkọ mi àtàwọn ọmọ mi ọ̀dọ̀ yín náà láti ń jẹ láti mu ẹ̀yin lè fọkọ mi níṣẹ́ mọ́mí ara nǹkan fáwọn ọmọ mi Eh, aṣọ yín lọkọ mi ń wọ̀ eh, eh, nígbà náà lọ́hùn so lórí pé kó wá lè dà ọkọ mi náà wá gbé àwọn ìgbésẹ̀ kan ibi tó ti wá gbé àwọn ìgbésẹ̀ yẹn mo wá sọ àwọn nǹkan kan tó máa ṣe ipe kó lè a di ẹni tó máa ní lárí láyé nǹkan kan wọn ni kó lọ wá àwọn tó lówó gidigidi gan ṣẹdẹmọ ń gbà yẹn yìí ṣì ń gbélé lọ́hùn kó tó di pé ẹ wá bí so àwọn kíní yẹn ló wá tó papọ̀ ńgbà tá a wá ṣe àwa wá bẹ̀rẹ̀ sí ní lówó ńgbà tá a ṣètò yẹn tán ńgbà tá a wá lówó ló wá ní ká move kúrò ní Ìbàdàn nítorí pé ẹlẹ́dàá ti yín la lọ. dódódódó tọrọ ẹ sọ mo gbọ́. ẹ̀kíní tí wọ́n ní ká ṣe yẹn ẹlẹ́dàá ti yín ta lò yẹn àwa máa máa lówó kẹ má bàa fura la ṣe kúrò nìbàdàn táwa lọ sẹ́kọ̀ọ́. báwa ṣe wá ń lówó òun lẹ́yìn ń ilé lọ́hùn láti ló ti lò fún yín gbà ọkọ mi ni kò ń ṣe èmi náà. ẹlẹ́dàá tí wàá lò lò owó lẹ́lò ó lóun fẹ́ sọ̀rọ̀ nísòrò mò ń gbọ́ mò ń gbọ́. ìgbà tí wá yá ni àwa gbọ́ pé owó wa ti wá dé àwa gbọ́ pé ibi tẹ́ wà yìí pé wọ́n fi bòyìn láṣìírí ni ẹniwèé kò tún wá pẹ́ náà ṣá mo wá pàdé ìyẹn Julius ni mo wá ń befriend yẹ. ẹ o ṣe kiri ọmọ wo n gbọ́ ẹ gbọ́ n gbọ́ o tún fẹ́ kẹ́ Eh, ìyá eh, bẹ́ẹ̀. ẹ ẹ ọdún mo sọ̀rọ̀ kan fílẹ̀ o. mo wá ní ọwọ́ àṣà àtàtúwá tẹ̀síwájú babaláwo wá ní pé gbogbo nǹkan tá a ní pátápátá tó jẹ́ nǹkan níwa torí pé ẹlẹ́dàá yín ló pèsè pé ká dá padà fún un. gbogbo ẹni tó bá léwu kó kú ogún yẹn gangan òun dà sórí wọ àbọ̀ abáni. màmá mi no mo mo ní mo ní point mo ní reason o. kí ló dé sí ẹ. no nígbà tí mo pàdé wọn tó kọnu sí mi pé ká máa fẹ́ra ah. mo sọ pé mi ò ṣe. Hmm. àmọ́ ìgbà tó wá di bí ọjọ́ díẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá pàdé èèyàn kan ẹnìyẹn ló wá sọ fún mi pé um, bí ẹgbẹ́ ìyá mi kan pé wọ́n máa kọnu sí mi pé kí n dẹ̀ gbà fún wọn kí n dẹ̀ rí dájú pé mo bá wọn láṣepọ̀ pé torí pé àṣepọ̀ yẹn ó máa fa gbogbo ìkólọ ẹbí wa ó máa kó padà bọ̀ wálé nǹkan tí mo ṣe ṣe nìyẹn. Ah! wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ àti gbogbo ogun yín àti ohun tẹ́ ẹ wá èmi ò fẹ́ nǹkan kan nǹkan kan ni ò fẹ́. kí lẹ fẹ́ èmi fẹ́ mo fẹ́ o sórí wọ àgọ́ abáni ìwọ tiẹ̀ ní òní wàhálà ní tiẹ̀ òun ló lo ara ẹ̀ òun lára ẹ̀ mo tiẹ̀ tún dúpẹ́ ó tún padà wálé àbí òun ló níṣòro yẹn èmi ò níṣòro ìṣòro tèmi báyìí ogun òun dà ogun dà lọkọ òun dà kó wá. gbogbo ogun yẹn la máa kó fún yín mà àmọ́ wọ́n ní pé ẹ̀ tún gbọ́dọ̀ jogún un torí bọ́lá ti kú wọn wá ní pẹ̀kẹ́ jogún èmi àti. àjọgún gbogbo ẹ̀pọ̀ gbogbo tó bá kù nù lẹ́yìn ẹ kọ wá òun dà ọwọ́ agúdà ìyá yìí ti tó gẹ oh. ah, ẹ̀ẹ́dẹ̀ wo soso ẹ̀ẹ́dẹ̀ palẹ́ ọlọ́jẹ́ ah, àṣefáyìn lẹ́rí àṣeyàn burúkú ni èèyàn tó ń sá fún ni ọwọ́ dọ́gùn ó tún kọ́ ọmọ mi mọ́lẹ̀ yìí ò tẹ̀ ṣe kankan ìwọ ló lára ó ti lu ara ẹ̀ àṣọ́bọ̀ mi lọ́lọ́run máa lò tó máa fi dá ọkọ wa padà sínú ilé oh. ní tí fi dá padà ó tí mo ṣe tí. kò ṣèṣù. akẹ́lẹ́. sá. súnmọ́ bí. gbọ̀n báyìí ẹ má ṣe ra yín léṣe o. gbọ́nà etí ẹ̀ ó gbàgbọ́n kalẹ̀ kùnà. sálì ló wà lẹ́nu gẹ̀ẹ́tì sá. sálì wà lẹ́nu gẹ̀ẹ́tì iṣẹ́ kí n ṣe tiẹ̀. driver ti driver. tẹ́lẹ̀ sọ́mu ti idiot ẹ yàrá ṣílẹ̀kùn fún mi jáde. sálíù alẹ́ náà nà sálíù kọ́. ẹ ṣáà rọra kẹ má ṣe ra yín léṣe. idiot. gẹ́gẹ́ ọ̀dún mi mẹ́sàn-án fún mi. no tell me ṣó yá wèrè ni are you stupid or something so wà á ń bíbà ẹ̀ látàrọ̀ ní mo ní ẹ̀ kan gate ó fẹ́ gbogbo ọ̀mì kó gbó all tó bá tún try rubbish ẹ̀kẹ́ máa mọ̀ ní ẹsẹ̀ láti gba ìtì ẹ̀ idiot. ọ̀bọ ìdẹ̀rẹ̀ gan ti gbọ́ o ẹ kọjá lọ́bọ̀ fún mi ẹ kó là kó lè. sáyìn màdìmí ni olùsímọ̀ dé ń kan gate wíri ẹ wíri ọ̀rẹ́ dání ló látẹ̀ kan wọ́ọ̀ mi ló ti fẹ́ bí. àti bá a ti tú yìí. Happy birthday to you. Thank you. Thank you. My son. Julius. My Happy birthday to you. Oh, I'm so happy. Wish you. Àṣé mo fẹ́ ní owó, mo fẹ́ ní ọlá nílé ayé. Àṣé gbogbo ohun téèyàn bá ti ń fi agbára wá tó ń fi ipá wá àṣegbẹ̀yìn ẹ̀ ló máa ń rí báyìí àṣegbẹ̀yìn ẹ̀ rèé àṣegbẹ̀yìn ẹ̀ ò dáa ah! sùúrù máa dà láyé yìí o kádàrá ò máa ní já sí àṣé mo fẹ́ fipá lówó ohun ọwọ́ mi ò tó máa fi gòǹgò fá àṣegbẹ̀yìn ẹ̀ kì í dáa àṣerá dáradára ni. <laughs> Ah! èmi akọni èmi akọni mo wá di ẹni tó ń sin àwọn tó jẹ́ pé mi ni mò ń bọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ní owó jùlọ wá di ẹni tí mo wá ń sìn. mo fẹ́ lọ mo fẹ́ lọ́nà mo fẹ́ jẹ ní àpèsè lọ́nà pa lọ́nà tí ó tọ́. Uh iṣẹ́ yìí ló mọ́ ayé yìí ló mọ́. ìtàn rere ni kí n pa láyé mi.